أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين نبينا نستعين اهدنا الصراط المستقيم امين اهدنا الصراط المستقيم امين اهدنا الصراط المستقيم امين agbára ọgbẹ́fọ́ lọ́hùn. alihamdulilayi. agbẹ́fọ́ lọ́hùn. alihamdulilayi. alihamdulilayi rabbil alamin. alihamdulilayi rabbil alamin. nígbà tá a bẹ̀rẹ̀ tasiwa bí mo sọ fún wa wípé tẹ̀síìrì ọ̀pẹ́ ni tọ́bí ìyàwó àdúgbò ni pé akọ̀kọ̀ wa lọ́pẹ́ ìtọ́lọ́pẹ́ máa gbọ́rò lọ́dọ̀ ẹ̀wọ́ ẹ̀ ọ̀pẹ́ máa gbọ́rò ọ̀pẹ́ nígbà fẹ́ kí ìdùnnú kó má tàn ayé òun gbà kan tọ́fẹ́ máa rí dùnnú dojúmọ́ bẹ́ẹ̀ ni kẹ́lú náà ti jẹ́ kí ọjọ́ pọ̀ tó. ṣé ẹ bá pẹ̀ lọ́pẹ́ ẹgbẹ́ kan tẹ́ ẹ dú yóò tún bí orin mi ẹdú ẹgbẹ́ orin kan yóò tún wá bí orin mi. ẹni tó bá ti yẹ tí ó gbòòlù tí ń dúpẹ́ kò ní yẹ ọ̀rẹ́. ní apá gbẹgbẹ sókè lè láyé. نعمة شكر لله نعمة ìdíbà tó lè sókèrè ní. fàkẹ́fà ṣe ìdílé ọ̀rọ̀ lásìkò ọ̀rọ̀ mi bẹ̀rẹ̀ ní. ọ̀kẹ́ wọlé ìlànà ìlànà tó ń bọ̀ ìgbà tó lè sókè lè wá gbé ìgbà sókè lè lè máa wò wá sókè òwò mẹ́rin. Sókèrè lè láàyè, ìmọ̀ àti ìfẹ́fọ́ lọ́hùn. Yẹ̀mà tún. Ní ìmọ̀ tún ìdẹ̀kùn míì fún ìyẹn ìdẹ̀kùn míì ló tún dé. Bàtí ní Súkírù ìlà yìí màtá. Súkírù ìlà yìí màtá. Àfikún ẹ̀ka wí ni pé dídúpẹ́ kọ́ lọ́run. Lórí ìdẹ̀kùn kan tó ṣe fún ni. Mo jígbà tún. Mo jígbà tún fún ni Súkírù yìí. Ó yẹ pé òun ó tún wá sọ ọpẹ́ mi náà ní dandan nípa pé orí ní oṣù tẹ̀lé yẹn. àbíká lọ rí pé ìta rẹ̀ dún yẹn dandan ni fún wa ká dùn nítorí pé ètò ìfowópamọ́ èyí tí a bá rí yàtọ̀ sí mbẹ̀ yìí sábà ní pé ìdẹ̀kùn kan ọpẹ́ kan tó rí ìdẹ̀kùn máa bí mi. wàkẹ́fà ṣòkìrì èdè ọ̀rọ̀ ṣe èyí pé wàkẹ́fà ṣòkìrì ìràwù. ẹ gbọ́ bó ní ṣe dúpẹ́ fọlọ́run kí àtọ́kùmọ̀ sí pé mo tún ṣe dáadáa fọlọ́run tó nìyẹn wọ́n lè ṣe pé fún mi ni mo dúpẹ́ rẹ̀ àmọ́ wọ́n ṣó kí àti kí àtúmọ̀ àdúgbò fọlọ́run arákùnrin tó ń ṣe dáadáa fọlọ́run ni tí o tún á bí dáadáa ní ọmọ ẹ̀gbẹ́ yẹn ibi èsì ti lọ dé náà ní pẹ́tọ́ sí nìyẹn fún ọmọ ẹ̀dẹ́ nìyẹn yìí pé òun ní yóò kú ọmọ ẹ̀dẹ́ nìyẹn ó dúpẹ́ afẹ́ńbá borí èsì tiẹ̀ níjọ́ omi ìyàwó ọmọ wa tó wà ní nàìjíríà tí wọ́n dé wọ́n fún wa ní àbọ̀ ọ̀dùnnú inú wa dùn àdébí àdúgbò fọlọ́ọ̀nù lẹ́yìn náà gbàǹdùgbẹ́ mọ̀tò àdúgbò tán àti wọn adùn níbà yìí. àárọ̀ yìí mo wà nídàárà a máa múra ìwà tó máa sọ̀rọ̀ ọlọ́run bí ni ọ̀kan nu wa àfọ àbí lo yẹnu ìdára ṣùgbọ́n jùlọ wípé èsì àwọn ó ti sọ̀kalẹ̀ àwọn ọ̀nà dáìjì wọn ti sọ̀kalẹ̀ rìsọ́ọ̀tì wọn wọn ò dúró bóyá ìṣẹ́ṣẹ́ ti ń bọ̀ wọ́n kàn gbẹ́kẹ̀lé ọlọ́run àti pé ọmọ akẹ́kọ̀ọ́ sá máa ń tó nǹkọ́ gbá ní o dúpẹ́ lódodo akọrọ mi lọ mọ ṣùgbọ́n ah, ah, eh, ọlọ́run mẹ́jọ alábọ̀rọ̀ àti ibu ọlọ́run mẹ́jọ sọ́dọ̀ àkà ló gbìyànjú ló fún wa ní ṣùgbọ́n àkàmọ́ bẹ̀ ń lé ní mubashara ìparí imtihan. àmọ́ èsì jáde èsì sí èsì ní ìsìnkẹ́rì àtẹ̀ntì èèyàn fẹ́ kó yìí àtẹ̀ntì èèyàn ọ̀fẹ́ ni ó rí orí ní mẹ́ta yìí wá ní fóònù amẹ́rin lọ́mọ tó yà sílẹ̀ mẹ́ gbogbo wọn náà ṣe dáadáa jùlọ wọ́n ṣe dáadáa tààrà wọn ò gbà yí wọn ò gbà pé àdúgbò náà ṣùgbọ́n ní ti àìsíyọ ẹnìkan kan o àfi dúpẹ́ ní pé wọ́n á kọ bí tí àwọn tí wọ́n ní dárò bá ní wọ́n kọ sí ẹgbẹ́ rẹ̀ lọ wa pọ̀ rẹ̀ gẹ̀gẹ̀ ẹni méjì ẹni kan ẹni mẹ́ta ẹni mẹ́rin lẹ́mẹ̀ ó máa ń wà. tí àwọn yẹn ò lẹ́tọ̀ọ́ kí wọ́n sì wálé wọ́n ṣe èyí àtúnṣe ẹ̀ka tó ti gbé wọn lè yọ̀ǹda tí wọ́n máa tiẹ̀ wálé rárá. ọlọ́mọ á ní kí gbogbo àwọn ìfún yege àti gbogbo fọlọ́ọ̀ mi. alhamdulilayi alhamdulilayi. àti pé ọ̀pẹ́ ìta dúró nígbà tí wọ́n dé ọlọ́run fi hàn pé òun gbà torí omi ló tún tẹ̀lé àti wọ́n á ń dúró lẹ́yìn náà kò omi tún lè tẹ̀lé ọdún àbọ̀kọ́ tí wọ́n kọ sí ńlẹ̀ náà rè. Ah, ọmọ kan bẹ́ẹ̀ nù wọn ìgbára lọ́lọ́run la fi ní ọdún àtẹ̀lé wọn lọ. ọ̀ parí ní sánáwì báyìí kódà kìí sí abúlà laba ní kó náà tẹ̀lé wọn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ràn nítorí lọ tí wọ́n sọ máa lọ ṣègìní kan ìmọ̀ràn orí sọta pé ẹ̀jẹ̀ máa lọ. ìgbẹ́ náà ti ń jẹ lọ sókè àfa àfa àfin. òun náà bá lọ ìgbà tí wọ́n ń kẹ́ ìsìn mi dára mo ní mo ti gbọ́ mo ti fẹ́ ẹ bá ń gbọ́ ìfì sàdà nígbà wo ẹ ti máa kà á ìfà mo dúpẹ́ fọlọ́ mo wá sọ fún àfa ológun ẹrú tí ń kà fún mi ní yá ti àjọmọ́jọ sọ́kọ̀rọ̀ bíi pé èmi tí mo kọ́ yín kọ́ lélẹ̀ àwọn àfa àti bá ń kọ́ yín kọ́ lélẹ̀ ilé ìké kọ́ lélẹ̀ àánú ọlọ́run lílé fún wa. àìwá kọ́ lílé nánà àná màmá náà alawa abadugbẹ ọfẹ náà fún adu ní gbangba yahoo yìí kọlu ma gba lórí tí mo ń kú yìí gbogbo ayé ló ń gbọ́ mi báyìí ìjọ pé wọn ṣe gbọ́ mi wọn ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ń sìn lọkà ẹ máa yẹ àwọn àyè ẹ ti ń gbọ́ wa bá fi ń sọ̀rọ̀ Ọlọ́run gbọ́ lábẹ́ náà banjọ́rò náà jà tó fẹ́ dílẹ̀ dílẹ̀. njọ́ rìpọ́tù yanyan náà bá tún jáde yìí pé wọ́n parí fá ilé yìí o dìgírì wọn parí ẹ̀ ọlọ́run tó ń gbọ́ ara àdùnnú kọ́ máa kẹ́kọ̀ọ́ sí ni kọ́rẹ́ ni wá fi ìfihàn lé. ara àdùnnú kọ́ máa kẹ́kọ̀ọ́ ọmọ tá a rán lọ kẹ́kọ̀ọ́ wá kọjá péjì kan bẹ síbi tí ẹ bá ń ìdùnnú kan ni ọlọ́run tó wọ́n dé báwa náà ọlọ́run tó wà kò gbà náà ìyá ẹbí dáadáa wọn fẹ́ masa àwọn náà ọlọ́run tó ṣojú wa dọ́kítọ́rọ̀ wa náà ọlọ́run tó ṣojú wa lílo iṣẹ́ náà sábà ń fẹ́ lójú wa ọlọ́run tó ṣojú wa àwọn ń ṣe ilé yìí yẹ oríṣiríṣi ní afá agbọ́rí mú tàyín pé wọ́n sọ fún àfa mi pé ọlọ́run tó máa yín ó jù yín lọ tó ní á tí ọba wà ọmọ òun múra o tí ọmọ tí ó ju àwọn lọ èrò ọmọ bẹ́ẹ̀ ó múra o wọ́n sì lọ sẹ́ńtò tọ́ ọlọ́run bẹ́ẹ̀ ọmọ ò tó wọn lébi yóò jù wọn lọ ayé ní bàjẹ́ èyí táwọn wá ń fẹ́ láì nígbà tó ní àwa ni pé lójú tiwa yàtọ̀ kan tiwa akọ wọn ni ajú wọn ni nǹkan jù wá lọ. ó sì ti ń yàn ọlọ́run ti ń ti yàn àwọn tí wọ́n tẹ̀lé tiwa sójú ọ̀nà ẹ̀sìn lódodo àwọn kùdìẹ̀kùdìẹ̀ kùdìẹ̀kùdìẹ̀ lè wà gbogbo yẹn náà kẹsẹ̀ tó mọ́ tán. sùmọ́tò mi wọ́n máa ń fẹ́ kí ọmọ àbọ̀mọ tí àwọn ju alẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n jogún èyí lára ọ̀rọ̀ sọ̀rọ̀ àgbàndélé. bàbá adélé máa ń tú ọmọ akéwìlẹ̀ fún ọjọ́ ẹ máa ń lé ìmọ̀ ẹ̀fí dára. wọ́n náà gbọ́ ní júùtàn wọn agbọ́ ní pé bàbá máa ń sọ níbẹ̀rẹ̀ yìí pé ẹni bá náwó fáwọn tí ò ná ìmọ̀ owó rẹ̀ rùn owó kú níná kọ́kọ́ ná ìmọ̀ náà ìmọ̀ ní kò tẹ̀ nígbà náà nígbà ná ìmọ̀ náà ọ máa náwó owó la kọ́ ni ìmọ̀ la kọ́ ni ó lò wọ́n fẹ́ kí nǹkan àwọn ó da ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa ìlú àǹtá tírì pẹ̀lú ká à ń fẹ́ nìyẹn. kájọ kó táwọn wa tún máa wá tú ọ̀rọ̀ náà báyìí níjú wa pé àwọn bàbá gbìyànjú ká máa dúpẹ́ sínú pé a ah, ah, ah, àwa náà ò tún báyìí. nígbà tí mo bá fẹ́ fi ìbò ba ìbò jẹ́ǹsì ǹjẹ́ fún ìbò mo fẹ́ fi ìbò ba ìbò jẹ́ fún mo fẹ́ kọ̀ndẹ́mù ìbò màá fi ìbò tòlá wọn ti kó èbó wọn ti wọn tí wọn tún lọ nú tó bá yá tí wọn dénú tẹsí tí wọn tún máa lọ sábà tó bá yẹ gbogbo ìmọ̀ tí a ní wọ́n lọ rèé kọ́ wá yìí ṣebí akọ́ wọn pàdé ìmọ̀ yìí ni pé ká lè rí ìmọ̀ yìí gbà wálé bàbá mọ̀ àwọn akọ̀wọ́ fún wa ṣùgbọ́n ẹ̀lọ́ gbà wá ẹ̀lọ́ kùlíyà ẹ̀lọ́ gbà wá wọ́n ti ń gbà dé ó ti ń sàǹfà ní. ẹ̀lọ́ gàwúdí wọ́n ti ń gbà wá ó ti ń sàǹfà ní ẹlọ sudan ẹlọ gbà wá ti ń gbà dé ó ti ń ẹtún lọ ní ìdí ẹ lọ gbà wá náà wọn gbà dé yìí wọn dé njẹ tí wọn dé tí wọn sọ̀rọ̀ nínú mọ. ìdùnnú yóò wá di oúnjẹ nígbà tí àwọn àfa àní ẹni kẹtọ jáde lẹtọ sọ àmọ́ àti pé nǹkan ti yàtọ̀ fún nǹkan iná àbẹ̀sí kan jẹ́ onígbà tí a máa ń bú nǹkan púpọ̀ yìí tí a bá ní àǹjáde pé jókòó wájú ọkọ̀ tọkọ̀ bá yọjú alẹ́ méjì kò lè mọ ìgbà tí wọ́n yọjú àkẹta ni wọ́n máa máa ń sọ máa wù pé àmọ́ wọ̀rì máa wọ̀rì wọ́n á sọ ọ́nà tó dé yìí pé àtẹ̀yàn lè mọ̀ sùn àtẹ̀yàn lè mọ̀ sùn olùmọ̀ òdìdá gbẹ̀yọ̀ ní gbẹ̀yọ̀ ní sọ bíbọ̀ ní ní sọ àbá sọ fún mi wípé látàlẹ́ mọ́júmọ́ yìí fún ọjọ́ kò sọ̀rọ̀ nígbà ìfọ̀sọ̀ níta fẹ́ tún wọn lórí náà nìyẹn nígbà tó ń tún yàrá rẹ̀ ní àbáyé mu tí a bá yé mọ adúgbò fọlọ́run kò fà ìtàn sí wọn kò sì pa wọn mọ́ wa lọ́wọ́ nǹkan wa pẹ́ tí wọ́n rọ sínú ayé wọ́n ti wọ́n ọlọ́run tí wọ́n ń gbé wọ́n gbà bẹ́ẹ̀. wọ́n ń wo sàkó wọn ilẹ̀ yorùbá yìí pé kò sí tó yé kíra nípa ilẹ̀ yorùbá táwọn apá ń ṣèjì pé tó gbẹdẹ òbí ẹ̀ka yé èèyàn ló gbọ́ kéye kó tẹ̀lé àná. kódà ni wọ́n mú lówó bìrì àná kò ní lọ. kéwòn yé àmọ́ ìjọ ń gbọ́ kí ó yé àwa ojú wọn ẹnu wọn irin wọn ó fi ń jó ní àfà àmì ẹ̀rọ sọ́lọ̀ ní pé kọ́lọ̀dé ni ó pọ̀ bẹ́ẹ̀ káyé lè dá ọlọ́mọ àkùnmọ̀ àlọ́ o ìgbọ́n tó jẹ́ àwọn àkùnmọ̀ ìpa wọn ìgbọ́n tó tó á kù títí wọn fẹ́ gbéra báyìí àwọn ọ̀gọ̀rọ̀ náà tó fẹ́ gbéra pẹ̀lú wọn lọ́dún kú ní lọ́dún kú lẹ́sẹ̀ lọ́hùn ọlọ́run mọ́tà bá ní tó lọ́rùn. ní ti gbogbo nǹkan ìmọ̀ ni àlàáfíà ni àfikì gbogbo bá mi ṣe ìtàjẹ́ wọn fún wa. láàárọ̀ làkọ́ ta. ilà ilà àlejò àbí. màá tún kéde fún ọbẹ̀ kéde màá tún kéde ilé ẹ̀ lè jẹ́ mẹ́ta kí wọ́n sọ lọ́nà ní pé ẹ̀yin jàmáà àtọwà ní kálẹ̀ yìí. àwọn òwe pé ọ̀rọ̀ nàìjíríà níbi àdúrà báyìí sáà àìlẹ́kọ̀ọ́ àbí yìí tí mo wí èyí wa alẹ́ rẹ̀ orílẹ̀-èdè yìí fẹ́ oníyìí àdúrà gbogbo gbogbo ẹnu ẹ̀yìn kan bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní ìwà yìí lẹ́yìn sọ̀rọ̀ yóò jà sí pé ẹ̀yìn gbọ́rọ̀ yìí yóò gbà máa lẹ́nu pé a ní ìdí àdúrà torí pé wọ́n ní ikú tí bá ń ka ojú bẹ́ẹ̀ yìí. orílẹ̀-èdè tí ẹ̀mí ò ní ìtumọ̀ yìí orílẹ̀-èdè tí wọ́n ń pa èèyàn dòdúmọ́ ìgbà tí wọ́n bá ń pa èèyàn ìjọ ojúmọ́ ìjọ ojúmọ́ èèyàn kan làwọn ti ń pa yìí èèyàn àwọn kan ni wọ́n gbogbo àwọn náà lẹ́yìn àwọn náà fẹ́ kúkú ya onílẹ̀ àdúrà o onílẹ̀ àdúrà o àwọn tó fi yẹ kí báyé ìtòrí nìyẹn ayé báyé báyé wà fún mi pé kálukú máa ronú pé ẹni tó bá ti tẹ́lẹ̀ lọ́kọ̀ òmùgbò lẹ̀ àbẹ̀ bá fẹ́ di lọ́kọ̀ òmùgbò lẹ̀ àwọn ìjọba ní ìgbàgbọ́ no no òwò rẹ̀ so bẹ́ẹ̀ inú kan bá da ìjọba bẹ̀ ló da àwọn ìjọba tí ó yẹ kó wá sí bẹ́ẹ̀ dípò kí wọ́n rí yẹn rò rárá rárá wọn yẹn ń lò kọ̀ọ̀kan rárá sí ìjàgbá yẹn kí igbe òṣèǹjẹ ní ọ̀pọ̀lọpọ̀ ń pa tẹ́lẹ̀ nǹkan òṣèré gangan nígbà tó a ti ga ikú lọ yìí sí nǹkan. àníjàdúrà kúlẹ̀ eléyìí lónìí a máa sàdúrà abáṣe ń parí tafsir ní kété ní àfa kan ní ó mú tíra àdúrà tí ó máa sí ìlú ọmọ sàmì àwa lo ìṣẹ́jú márùn-ún ní ìṣẹ́jú mẹ́wàá ní làbá lò tó a kò ṣe irú ẹ̀ níjọ́ Jímọ̀ a kò wá fi irú ẹ̀ náà ní ọjọ́ ìmọ̀lẹ́ àhà mẹ́wàá tó kàn yìí a fi àdúrà lẹ́ẹ̀mẹ́ta ń bẹ̀ níjókòó yìí pé a parí ọ̀rọ̀ ọlọ́ǹta àwa bẹ̀ ara sí i. àwọn èèyàn tó ń kóra wọn jọ ń lọ wọ́n lọ sàdúrà níbẹ̀ tó gbogbo ẹ̀ kọ́nà bá ní gba gbogbo ẹ̀ pọ̀. adábà ní àtọ̀dá aṣọ ah, èyí àrídàjọ bíbí ni pé lẹ́yìn àwọn afáájú lẹ́yìn ànábì sọ́sọ́là lẹ́yìn ìrun ìdí fúkúrì àti ìrun ìdí iléyà àti bí òun bá kọ̀ tí ò yọ àbí tọ̀sán bá bẹ́ẹ̀ni nǹkan méjì yẹ nǹkan mẹ́rin yẹ ni wọ́n ṣe ní rík. àbójú òjò ọba òjò bá kò tí ì rọ̀ ọjọ́ márùn-ún. àgbẹ̀ ayé le wọ́n tó wá tètè lọ yìí ṣùgbọ́n àwọn tó lọ yìí di ọkàn ńlá náà ni tí wọ́n bá ti ṣòṣèlú o ah. ọkàn ńlá náà ni tí àbá mi sọ di kìjà ara òwò tí ọ̀ ẹgbẹ́ máa ń gbà wọn ti tán ọ̀tún nípa owó bẹ́yà owó gbangba àbówó kọ̀rọ̀ tí wọ́n ti bà lọ́wọ́ ẹni kan pé àbá yín kó yàn lọ yí bì á dẹ̀ fi ń kí yóò fi àwọn èèyàn síta ṣùgbọ́n ilẹ̀ làdúrà o ṣùgbọ́n a sọ pé n ti ń tẹ̀lé Nàìjíríà láti kó jọ ilẹ̀ làdúrà iye oníjọba wá síbẹ̀ ènìyàn nàbàdà oṣù bàtò ẹ wọlé ẹ máa wọ ẹ wọ nítorí àkúnyẹ̀wò ayé bì tí o bá níyàn náà tọ̀ èyí tó yé wọn ní ẹsùn gbogbo akọ́lá àfáàtì ń kátàrà gbogbo akọ́lá àfáàtì ó mọ̀ pé kátó sì gẹ́gẹ́ bí jọ́nà ẹ̀sìn àáfi àbákọ̀ọ́lẹ̀ tọpa ẹ̀ ní gbogbo akọ́ ìyọ̀wọ́n kan ní ẹ̀fọ́ kọ̀ bára wọn jẹ́ kẹ́gbẹ́ jọ kankan ẹ̀jẹ̀ àtàkàrà tù lórí amára wọn náà wọ́n rí pé ẹ̀jẹ̀ àṣàdúrà tọ́ka yìí ń bá dáa ọlọ́run lè gbàdúrà tiwọn náà kátà níyàn sí abẹ́rẹ́ abẹ́sí ìyàbẹ́sí lẹ́yìn àwọn afẹ́ ṣe mọ́sálásí àyè mọ́sálásí àyíkájú máa bẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ sáyé àwọn afẹ́ ti ṣe àdúrà ìkọlùmọ́ni gbà yí pé ó jẹ́ kí mi bẹ̀rọ̀ ó yẹ kí wa náà dá níbẹ̀ láàbọ̀ wọlé àkùrọ̀tà. màá tó tẹ̀lé yìí pé bí o ti ẹ̀gbọ́n tó báyìí màá tún tún ké abájú pé ẹ̀yìn bá tún dé jù báyìí lọ. tó tafsiri àná lámàdáró lẹ́nu yìí. التفسير والبيان بسم الله الرحمن الرحيم التفسير والبيان هذه أنواع من شرائع الجاهلية العربية قبل الإسلام alẹ́sì sẹ́dá alimṣirikù. ilé mi ìfọ̀síwẹ́wẹ́ tí àwọn afa ṣe fọ̀rọ̀ lọ́hùn tí àkàtàn ni. ìgbé àwọn oríṣiríṣi kọ́lọ̀ tí ẹ̀sìn ìgbà ìmọ̀tán gbé wá ilé ìlágbá wa Islam tó dé tí àwọn ọ̀bẹ̀ gbọ́ máa máa dálẹ̀ ó rèé wọ́pẹ̀rọ̀wọ́ àti àwa ìhì wọ àrọ́ ìhì mílífà tìjà wọ́n dàbẹ́ wọ́n dà sí ní pé ní tẹ̀yìn bá ti tí ò ní àpèjúwe ṣáájú ni wọ́n ti bẹ́ẹ̀ ìfẹ́ jiná ìròrí tó bàjẹ́ jù lọ ni a bí wọ́tà wí ti ṣe àti ìlàpá látọ̀dọ̀ èsù pé èsù ní ju tiwọn lẹ́mìí pé ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí ń dẹ̀ ń tẹ̀lé sí gẹ́lẹ́gẹ́lẹ́. anáwó ilé awọ yìí. a tẹ̀lé ní ọ̀nà ìrìn àkọ́kọ́ rè. wọ́jà alùlíláyì ní mazara a. àkọ́kọ́ ni pé nínú tọ́lọ̀mù àlejò ọ̀làdá wọ́n ti dé fọlọ̀ ń bẹ̀ ọlọ́run ló dàǹtẹ̀ o wọ́n á tún pé kàn fọlọ̀ ń bẹ̀. ayé wọ́jà alùlíláyì nà sí báńkì mà kọ́lákọ́ mìíràn bẹ̀rẹ̀ ìwà tìmáàrí wọlé àná yẹn ni pé wọ́n ṣe ìpín kan fọlọ́run nínú ntọ́já nínú olùgbé yìí o kàǹgbè sílẹ̀ àbí ti ń solókè tàbí àwọn ẹran tába ti wo mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀rí pé nǹkan ń jẹ oṣù kó sílẹ̀ èso tí ń solókè èso wùlẹ̀ àti ẹran káàdì jẹ so ní bá ní ọba ìkàfọ́lọ́ wọn sì ìkà fúnra wọn. wà á fọ́sọ́sù láwù ojú sí ẹni wà kú sí mẹ́rin mìíràn rí láti wà sámárà wà nìkà. bẹ́ẹ̀ sẹ́lẹ̀ wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀yà rí ní pípín nínú owó tí àwọn ọba kàálẹ̀ ìbá mú wá owó tí wọ́n bá mú wá wọ́n ti sọ pé owó tọ́lọ́ọ̀nì eléyìí owó ti òsùnàdí àtàntí mọ́bí tó sà àti èso àti ntí ẹran bá bí ntí ẹran bá bí wọn ń fọlọ ń bẹ wọn ti fọra wọn bẹ. wàjà àlù nàfíìbà ní àkàr ìṣùrọ̀tà ìlà ilẹ̀ màsùlùmí mílíọ̀nù àwùjọ ni wọ́n lè ọ̀sán. wọ́n tó ṣe ìtẹ́fín fún àwọn tí a sọ pé bọ́lá ń ti ń pàṣẹ làwọn náà ń pàṣẹ ọlọ́run ń pàṣẹ àǹtàwí náà ń pàṣẹ pé wọ́n jọ ń pàṣẹ ni àwọn tí a fẹ́ ara wọn sọ pé àpàṣẹ ni wọ́n ní òòsà bóyá òòsà àpapọ̀ tàbí òòsà àdáni. وقالوا في نصيب الأول هذا لله نتقرب به إليه. bí a ṣe pín lè wọ́n ní èyí sọ lọ́hùn táwọn fi ń súnmọ́ lọ́hùn tí wọ́n bá fẹ́ rojú rẹ lọ́hùn èyí làwọn ẹ̀ nà fọ́ lọ́hùn. وفي النصيب الثاني وهذا لشركائنا أي لمعبوداتنا نتقرب به إليها wọ́n na eléyìí ni ìgbésẹ̀ àwọn tó fẹ́ fún elu ọ̀gá àwọn àwọn tí àwọn ń sìn àwọn òòṣà àwọn awọn a ò wọ́n ti kúrò ní àlàáda a gbọ́dọ̀ sí nǹkan kan tí ìbá tó bọ́lọ̀ ìsinmi àfin nìyẹn kásá àpòjọ́lọ́ èyí lọ́fàdúlé mọ̀lúbì torí pé kì í sára ẹ̀sìn àfàgbésípò ẹ̀sìn kílé kéwù kan àáfàá kan tó máa kéwù rẹ̀ tàbí ìmáàmù kan àti jàmáà rẹ̀ tí a bá kóra wọn jọ lọ́dọọdún pé àwọn fẹ́ máa kó jọ bóyá fún àfa tó sì wọ́n ń sẹ́ àbọ̀yá fún láti tàbí sẹ́ẹ̀tì kan lè yá dáwó lọ́dọọdún òfin tó burú ń bẹ̀. ẹ sá má pè ní ìbàdà àdáhàdà nìyẹn ìfẹ́sí nìyẹn ẹ̀mẹ̀sẹ̀gbẹ́wà lówó lọ́wọ́ ara yín.

ẹ̀sìn ọjọ́ bíi ànábì. ibi ẹ̀sìn wa jẹ́ aláìtẹ̀lé òfìlé. àwọn tí a tó dákì ní ilẹ̀ àwọn máa ń náwó sí ni. ẹ̀yìn fi ń pawó ni ọ̀tà fúra wọn báwọn. nítorí kí a má dáràn ibi ẹran tá à ń pa fún ọmọ tá a bí ń jọ sínú ni pé ara ẹ̀sìn ni ẹni ẹ lọ́wọ́ fẹ́ tẹ̀ra lọ́kọ́kọ́ ṣe é mbọ̀ òbí ma ọ̀tá bẹ́ẹ̀ ara ẹ̀sìn ni láàfin dáná pẹ̀lú ẹran tá a pa. amẹ́nìkan wá wò sùsùn ọ̀fẹ́ ṣàdúrà lọ́wọ́ wá pẹ̀rẹ́ ó ti pa ọ̀ràn mẹ́rin dáhùn nítorí àdúrà nìkan wọ́n yóò pẹ̀rẹ́ ṣàdúrà wọ́n fẹ́ ṣe ń jẹ fáwọn èèyàn ní sàrà bí wọ́n fẹ́ ṣe ń jẹ fáwọn èèyàn sàrà wọ́n fẹ́ sàrà o ló wá lọ ẹran náà lọ bá pa ìdòkú mbẹ ẹbẹ gbé ẹran ilé yìí a ò gbé ẹjẹ àtàwọn ìdí ẹran náà wẹ̀ láwàá yìí ọlọ́run sọ lápá mi ìdí pé lójúmọ́ ní à ń kpayana àbẹ́ ọ̀kan ní à ń kpayana fún tọdún wọ́n lè fẹ́ diẹ daniel bí afẹ́ jẹ́ wọn àpẹẹrẹ fáwọ̀ o ọ̀pẹẹrẹ fún àwẹ̀ wọn pẹ̀lú afẹ́ jẹ́ ẹran nínú àwẹ̀ kọ̀ọ̀rọ̀ ń wà jẹ ó jẹ pé nǹkan afẹ́ pa fúnra wa ní àbádáràn àbẹ̀yàn fẹ́ tà á ló bá kpayana ọkọ̀ abẹ̀mí màkọ́fẹ́ fi ṣòwò ọ̀nbẹ̀ ní àkọọ́lẹ̀ pa lè ṣe bẹ́ẹ̀ àmọ́ pé ìbáradà yẹ sùn lẹ́yìn tí ẹ̀sìn bá ní apẹran fún àgọ̀rọ̀ pẹ̀lú ìwé làwọn eléyìí náà. wọ́n náà fi súnmọ́ àfin wá ìsúnmọ́ fèsì àwọn. ẹ̀rẹ́ padà wá àfẹ́hùn ìbá àmú àfẹ́hùn tó pamọ́ ìbá má sì gbé ẹran síta. a gbọ́dọ̀ ra nǹkankan náà ká torí ipá abẹ́ fi ṣèbáàdà fún tí ìsọlọ́ nǹkan wa ṣe ìwọ ni. gbogbo ẹlòmíì ìgbé ẹ ẹ má wà pẹ́ ẹran síbáàdì lọ ẹran ẹ gbọ́dọ̀ tún ṣe nítorí nǹkan mí lẹ́yìn ọlọ́run náà kẹwàá pè ní ìbáàdà fún nǹkan mí ìsọlọ́. nígbà tó pé kágàwé sùn awúgbólò ní o awúlórin ní o pé ẹtí yá kójọ máa tún ṣe nǹkan kankan tó bẹ́ ìgbà á dà sí mi tí mo sì ní á sí bẹ́ẹ̀ bí kìlọ̀ kọ́ dáa tó abúlé gbẹ̀yìn ẹ̀ tó gbé wọn wà báwọn. Amujan la ja ja ja la ja la ja la ja la ja la ja la. Ìbá àfọ̀hún ìbá àfọ̀hún tó dùn sí òbí lọ́dọ̀ náà. ẹni sì ń ṣe ìbáàdà òun rẹ̀ bá àmọ́ da bá a jẹ pé bọ́wá kankan ẹ̀ ní fẹ́ gbọ́ ọmọ bíi kí ni pé bàbá mi náà ń ṣe ọlọ́run ti bà á. gbogbo ẹni tẹ́ bá ń ṣe nǹkan kan ní ìbáàdà tọ́lọ̀run abá ọ̀tẹ̀lẹ̀ ọ̀dáwọ́ ń bẹ̀ ẹ̀lẹ̀ ọ̀dáwọ́ ń bẹ̀ ẹ̀lẹ̀ ní kó apá ẹ̀mí ní kó àmọ́ yóò dìbò ayélujára ẹ̀mẹ́jọ kó nǹkan jọ sábàáyé ìgbàlẹ̀ rẹ̀ ọ̀rọ̀ àbẹ́bá ẹni ó kojọ tí wọn bá tí èrí kojọ ọlọ́mọta náà mà ní ó kojọ ó túká ọlọ́wọ̀n dáhùn dáhùn ní. ìwádìí bẹ́ẹ̀ nítawọn yóò yí sọ yìí àbúrò fún bọ́ọ̀lù rẹ̀ tẹ̀lé. wàjú ilẹ̀ lè àwùjọ àrùn ṣùrọ̀ká ọ̀hún. لأنهم جعلوا لها نصيبا من أموال ينفقونه عليها wọ́n á ti àwọn òòsà yìí ní àwọn tí à ń jọ ń darí ọlá àwọn gbogbo wọn ṣe ìpín tóòsà ní owó wọn ti ń ná lóòsà lórí ẹ̀rí gbogbo àwòyè tí ń gbé náwó ńláńlá náà lé wọ́n lórí sí lẹ́sìn ń pè ní ìjọsìn ọ̀nà ńlá ẹgbẹ́ ńlá kalẹ̀ ìrọ́sùnì òbíbi kankan. wà á tọ̀ ẹ̀rù ha tó a ka ìdáhání ni wà kùdúrí ti tàhlílì wà tààrí mímà huwa mímà kọ̀sọ́ ìdílá ìtàhánà. wọ́n tẹ̀lé kínní yìí ní tẹ̀lé bóògì ṣe é máa tẹ̀lé lówó ẹ̀ ní tẹ̀lé ìtẹ̀lé bá. nítorí wọn ni wọ́n ṣe wọ́n ní sègámẹ́ wọ́n tẹ̀lé tẹ̀lé débi pé oníkà máa ń kọ́ ọmọbìnrin wọn wọ́n lè ń pa. ní ìdàdá máa kà ìṣàlà lónìí nípa ayé ọ̀rọ̀ yìí tó dé kan nǹkan banínújẹ́ wàlíjọ́lá kọ́mọ̀sọ́lá àbújú wa. wọ́n tẹ̀lé bá fún pé kí nǹkan àwọn tá a sọ yìí kọ́ sọ nǹkan dẹ̀tọ́ fún wọn ọ̀dẹ̀tọ́ náà nìyẹn. gbogbo ìyàwó tó ní èèwọ̀ wọn ṣe náà ni tọ́sọ̀ ká dèrò fún wa mílẹ̀ pé kí ni ẹ fojú hàn lẹ́tọ̀ọ́ wọ́n ti gbà pé ó dèrò náà nù tó yẹ sí kasi nkan lẹ́tọ̀ àti kasi nkan léèwọ̀ nínú ntọ́ba àlejò ládàáni nìyẹn tẹ́nì kankan ò tó dání má lókè pẹ̀. omi máa sọ nkan dẹ̀tọ̀ ó sì máa sọ nkan léèwọ̀ ìdáka tó ní kàfáyà náà. wọ́pọ̀ yòrò dáàmì mi ayé ìtàkọ̀ wúlé yìí lẹ́bí làbàjì nàṣàlàwù màálẹ̀ wàlẹ̀ àhúdà bìnnà. ngbọ́dọ̀ sọ nínú àyàtọ̀ mi sàmì yìí yẹn tó ìjà pẹ̀lú ara wọn sọ tí ọ̀lẹ́ni kankan tó lè dé ìdáyàbọ̀ lọ́wọ́. فيزعمون أنهم يحرمونه قربة لله fẹ̀sùnmúnà a yohanimúnà hù. wọ́n náà sọlé àwọn sọ ètò déèwọ̀ àfisúnmọ́lẹ̀ ni. gbogbo ẹni tí ọ̀yẹ́ kọ́ jẹran ní ayé tá a wà náà pé ìwọ̀n ò jẹran mọ́ òfẹ́ súnmọ́lẹ̀ bóyá ẹran màálù tàbí. ẹran bíi náà ló jẹ́ lẹ́jẹ̀ ìpínyàn bá síra rẹ̀ tó bá síra ró níbi à ń jẹ nǹkan bíi ẹlẹ́jẹ̀ tó wá gbà wẹ̀ fún ọjọ́ tó kan tó kúnnú yàrá tó wà lúà tí o lè sánmà ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ kì í ṣe ìyàwó ẹ̀ tí o súnmọ́ inú rẹ̀ dáńdá wẹ̀ yìí ọ̀gá àwẹ̀ là ń gbà lọ́wọ́ yìí ọlọ́run tó ń tu alẹ́ ìdí atúlẹ̀ símẹ́lẹ̀ fẹ̀ wà. èèyàn tó ní màsìmẹ́ ẹlẹ́gbẹ́ sí ìrọ̀rùn ni. bẹ́ẹ̀ pé ayé ọjọ́ tí kò dàgbà ìṣẹ̀ tún ni ó tún bọ̀. akẹ́kẹ́ pé bẹ́yìn ọ̀bà lẹ́lẹ́kọ̀ọ́ rẹ̀ ti ń súnmọ́ dáadáa ní ìsìn yìí. nítorí àpò ó lé àbẹ̀mọ̀kárẹ̀ náà mú bàjẹ́ kó tó dé. ọlọ́run àti ọtí àtúlẹ̀ balẹ̀ ìtura ni tiẹ̀ tó ẹsẹ̀ bẹ́ẹ̀ wò fún wa tó lẹ́ mọ́ ọ̀jẹun tó láta mọ́ ẹ wá ẹ wá sọ àìsàn tí tọ́rọ yókù nì nígbà tí wù ara rẹ̀ bá dé àìsàn burúkú ní ìjà. ẹ̀kẹ́ ló máa jẹ́ nítorí ẹ̀kẹ́ jẹ́ nítorí ẹ̀kẹ́ mísì ọ̀kẹ́ máa jẹ́ gbogbo ọ̀fẹ́ súnmọ́lọ̀ gbogbo àgbègbè eléyìí. wàlúkúrúbá tó ìyẹ́jìbọ̀ àǹtẹ̀kùnà họ́ọ̀lì pẹ̀tẹ̀láhùn wọ́ẹ̀dá wọ̀bì ìbìlì ìmọ̀ súnmọ́lọ̀ àbí kéèyàn máa súnmọ́ nǹkankan ọlọ́ọ̀nì kan ló dání yóò sì yọ̀ǹda ni pé ọkùnrin lè súnmọ́ mi wọ́n kọ́ gbọ́dọ̀ ara ẹ̀ pé kọ́kà òṣùṣù pé ìtòlẹ̀ ẹran àti bẹ́ńlẹ̀ òní pé kọ́ ọmọ àsìkò pẹ̀lú obìnrin náà kọ́ ọmọ náà le lè sọ ló lè sọ dẹni ọlọ́run kò má farun má kò má jẹun má kò má wẹ̀ má kò má lo pàfún má kò má wọ sọ́tọ̀ níìtì má àgbẹ̀lẹ̀ má lè gbénu gbó. wọ́n lọ gbénu gbó pé ẹ̀yìn ẹ̀yìn ló ń pé ìbúba sí má ìbúba ìbú sí kìíní kan ẹ má ẹ má pé ìbú òní súnmọ́ lọ́run ọwọ́ kan sára ẹ̀ dànù lásán ọkọ̀ kù ó ti jẹ̀bi ara rẹ̀ jẹ̀bi sí táwọn gbogbo yìí nù ọlọ́run sọ ní kùránì gbangba-gbangba yìí pé gbogbo tí mo ṣe lé ní àdùnládùn láyé lórí ayé táǹsílẹ̀tọ̀ fún táǹsílẹ̀rọ̀ fún ẹ̀yin lẹ́nu náà ọ̀yọ́ mùsùlùmí káwọ́sọ̀ọ́rí kágbémọ́tòkú dáa kágbéléèrè ìbáàdà náà dùn ṣe ń gbẹ. oúnjẹ tó yanjú tó fà lókun àwọn làwà yìí sì ẹ bá gbára àwọn fẹ́ máa gbẹ wọ́n fẹ́ máa gbẹ níìsì mílíkì máa bọ́ pípa ní ẹ̀ nílò kò ní ìsẹ̀ mọ́ra wọn kó máa ń kọ́ wà níwọ̀n tí wọ́n sì. ó rí i pé aláìsí ti jáde jáde níjọ́ kejì kọ́ wá pé gbogbo rẹ̀ gbọ́dọ̀ jẹ́ mọ́ àbá adọ́sọ̀ọ́sì kan tó lẹ́tọ̀ fún ọ ìyẹn o. ká ṣe námà pẹ̀lú omi ọbẹ̀ tó ṣe dáadáa kó fi yẹ àmàlà ní sáàlì kó fi lókun wájú wà sí lẹ́sàn-án ìwọ ló ṣe ni òwò lọ́wọ́ ọgbọ̀n wà sí ní oko olókun kọ́ jàmàlà àmì ń jẹ yẹn máa wẹ̀rẹ̀ wẹ̀. bẹ́ẹ̀ni yà wọ́n máa dán. wọ́n máa ti ń jẹ yẹn mo máa ti ń jẹ yẹn. sààyè wọn wọ́n ti ń jẹ yẹn bẹ̀. bí bá ń jẹ́ ọ̀rá sí wọn tó yẹ

kìí tí a ń gbóngbà tí a ń lálẹ́ mi. ọkọ̀ ajá lọ́dọ̀ àwọn àgbọ̀wọ́ jẹ́ ẹ̀ma ah, wẹ̀. Ah. kí ni ẹ̀fọ́ ló jẹ́ kó mọ̀. kò ní fẹ́ gùn ni. káyọ̀ wọlé kábò sí jẹ́ kábìlá jẹ́ kábò wẹ́jú jẹ́ kálókun ọlọ́run ló lé ló lẹ́tọ̀ fún wa. o jẹ́ àti ìyẹ̀wò fún ara rẹ ní káwẹ̀ tó ń gbà ètò lè bá a di àjọ gbàdáadáa. wò ní fi nǹkan ilé o ti fi sínú. ẹsẹ̀ lù mí. ọ̀nà ìmọ̀ ẹ̀kọ́ soroso àwa yẹnu sí tó gbẹ dáadáa àgbàdo ní àbí ìdèjì àgbàdo ní àdó fún di lóko fi ṣe gbúgbúrú ìlú bàbá yìí ti jẹ gán jẹ yanga oníkan yóò dé olùfẹ́ sún lọ dáadáa ni kò lè tó bẹ́ẹ̀ yẹ ní ti nígbà àdúrà ẹni tí gbogbo nǹkan tó dáa sínú àdúrà yóò gbà lójú rẹ tó bàjẹ́ jẹ lọ ìyẹn kọ́ wọn ò ní omú lọ́tọ̀ ara rẹ wá kì í ṣe dẹ́ẹ̀mù lọ́tọ̀ ara yín àkọọ́lẹ̀ látẹ̀lé lẹ́sìn láwọn fi jẹ́ kẹ̀kẹ́ tó mà dáa púpọ̀ o kò sí kankan tá a lè ṣe ní balabala ẹ̀sìn àbí kèsì ayé tí ò sí sí níbẹ̀ kò sí nígbà wọ́n lọ fi ànábì wa sá omi sáàpù gbogbo nǹkan láyé gbogbo nǹkan lè sáàpù fún tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ká máa tẹ̀lé o. annahu dinun wa dinu lillah wa minallahi wahda. wípé ẹ̀sìn nìyẹn ẹ̀sìn ní ká súnmọ́ lọ́run ká fi gàgà súnmọ́ lọ́run ẹ̀sìn nìyẹn ẹ̀sìn tẹ ẹ̀sìn kẹrẹ ọlọ́run nìkan ló ní ọlọ́run ti wá lèṣin dáhùn orí gbé kalẹ̀. wa nasibullah kanu yaj'alunahu lil-buyuti wa ikram as-sibyan wa tasadduqi ala al-masakin ẹ máa wo ẹ máa gbọ́ òbí ẹ ti pèrè yẹ o tẹ ẹ tẹ máa pé tọ́lọ́ mi yẹ òun ní wọn fi ń ṣe àlejò láti bá bá wọn òun ní wọn fi ṣàlejò ní wọn bá bímọ tuntun wọn ní wọn máa bu ọmọ tuntun wọn lọ máa mú un wọn máa fa bọ́mọ tuntun náà bí tọ́lọ́ tọ́lọ́mù ní ìwé sáfọ́lọ́ ní ìwé. jàmá àtàkì ní àlejò ọmọ sókù náwó. ẹni ó fún nìkan. táyì ẹkọ gbàlejò fúnbẹ́ ní àlejò bá lọ ẹkọ gbàlejò. àwọn àmọ́ mọ́tò ọlọ́run ó máa fún àlejò ọmọ tí wọ́n jẹ̀ bí wọ́n máa ná fún un. dókè alẹ́ ní saki. gbogbo aláìní wọ́n máa fún wọn bẹ̀. káyọ̀ fọláìní ní nǹkan àwa la ká sí lálẹ́ sìn àwa yóò fi san lẹ́sàn láì wà ìjánná wàá àwa ní ayé wo fi lójútù ṣùgbọ́n èyí tí wọ́n dájọ́ tí wọ́n gbàjọ́ lọ́wọ́ àwọn èèyàn wọ́n ná sábàlá bẹ̀ yẹn ara tí wọ́n tí wọ́n ná. wọ́n na fi bu ali hadihi litada nati ha wa kudami ha wa musọ̀lẹ́ti ha. èyí dábàá wá pípé òòsà àwọn òòsà ni wọ́n ní wọ́n ìkọ́lé òòsà wọ́n ìsìlẹ̀ ní gbélé àwọn aṣáájú àwọn aṣáájú tí níbi tó sà àwọn ni wọ́n ní tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ tó sà owó ìwé ètò òòsà ṣe. ṣùgbọ́n tọ́lọ́run ilé ẹni á sùn. bàbá ń bọ̀ sí fìjọ́ wọn agbẹ́sìsì náà. ìdí wọn ń ta ń fẹ́ dágbọ́ yé ni pé ká má dọ̀gbọ́n sọ̀rọ̀ ara wa. wọ́n fi owó náà nìkan pé àbí ẹnìkan ọgbà owó lọ́wọ́ àwọn èèyàn lórúkọ tọ́lọ́ọ̀nù yóò na ọ̀nà fún rẹ̀ na, lórúkọ rẹ̀ òun ni àwọn èèyàn ń kí. àwọn kan bẹ́ẹ̀ ń kó lọ́wọ́lọ́wọ́ ń sùn ń kó ìjọba ìjọba ń fún wọn ní àjì. bí ìfẹ́ ìfẹ́ wà nípò yìí ẹgbàá yìí mẹ́wàá yìí èèyàn mẹ́wàá. àwọn yóò lọ wọ́n sanwó fún wọn wa àwọn yìí wọ́n lọ fún àwọn èèyàn ní áàdì wọn bọ̀ pé ọlọ́run mẹ́ka. gòmí sọ pé rárá o náà yí mẹ́ka o. ìjọba ní afárá lówó kọ́ ẹ lọ ìjọba tí ń bẹ ń ta ìjọba tí ń bẹ ń ta ni o. àrínú wọn tó fẹ́ fi ájì di gbèsè lọ́jọ́. àkàlówó ọba ni bá gbé ọba bẹ́ẹ̀ ọmọ ọmọ fún ájì. ó sì ní ẹ̀fọ́ máa ẹ̀fọ́ àwọn káà ní kíkí ibẹ̀ ìbówó ìṣirò àwọn kan bàbá ń gbọ́ jíjọ́ òun ń bẹ ní ìsìn náà o ọkàn ìjọba wọn kò lọ́dà mí ni. wọ́n bọ̀ lọ́wọ́ pé kọ́ àbáwọn èèyàn bíi zaka bíi zaka owó mi rèé àwọn ni wa onídìí owó àbí yorùbá tẹ́yìn a ọ̀lẹ́yìn ni yóò gùn ẹ pè fún wa yóò gba twenty ni wọn ní àwọn aláàjì ha owó ní ọdún yìí. ẹnì kan lọ́dẹ̀ gbé five thousand fún ọ pé bá mi á ń sàkà ọwọ́ ayọ̀ sàkà ọkọ̀ sàkà pò lórí ẹ̀ ọ̀hán ló kọ́ ara rẹ̀ gbogbo ẹnìkan tí ó sì ọ ó fún ọ mẹ wọn ti lẹtọ sí kànga kànga ni wọn tẹ kò fún wọn bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ ló kójọ ní gbúrú wọn bẹ̀rẹ̀ ń polówó tẹ́lá ṣe ní gbogbo lè lè fẹ̀lí à ń bẹ̀ àkọọ́lẹ̀ ni pé ẹ̀wá ẹ̀wò owó ọlọ́run yìí wọ́n ní abá àwọn àbúrò kó lè mọ̀ tó àpò yàtọ̀ ni mo lówó ìgbà tí fún ọmọ bẹ́ẹ̀ alẹ́ nìyí mo lówó yìí ni o wọ́n ní bá wọn fún ọ ilé ìlápọ̀ máa ọlọ́run ló lọ nìkan ló ní. wọ́n máa àyànú ìṣòro káìrì láàyè sọ̀rọ̀ nínú ìṣe ìhón ìlàlẹ̀ ojú ìlẹ́tì jàǹlúra ìlà. àmọ́ ìgbà bá dáyà ikú òòsà ẹlẹ́yà ọ̀sájú ló wọn ò jẹ́ ní ẹ̀yọ́ kan báyìí sójú ọ̀nà ọ̀pọ̀lọ́ àdìbìsí à ń ta sí ẹ̀fọ́ àwọn ọ̀gbìn tí omi ká náà wù jẹ. bali ẹ̀jẹ̀ àlùna wuli sadana wà kídìmọ̀tìlẹ̀ àfìnà wọlé àwùsàn wà zábọ̀ nílùkọ̀rọ̀ bíi bóyá yìí pé àwọn ọ̀gá ni wọ́n nà fún àwọn tí ń ṣe òòṣà ni wọ́n nà fún ó sì nà ń bẹ̀ fún òòṣà ó sì nà pa ẹran tí wọ́n bá pa pé òòṣà làwọn pa fún. wọ́n máa jẹ́ alúwìlá fọ́kànlì yìí tọrọ fún ìṣàkárò bìbí ìlàlẹ̀ àwùjọ́n. àmì ìjọba lọ́lọ́ ló ní mọ́tò ń nà fún òòṣà padà. ẹ̀yin náà ń bá wò ẹ̀rọ làwa ẹ̀yin náà ń bá wò ṣífù wa ìyá ẹ̀yẹn bá rí aláàjì aláàjà àti mùsùlùmí àtọmọlẹ́yìn kí sẹ̀ẹ̀nì lọ̀rọ̀ yìí bá wí pẹ̀lú nítò gbogbo ohun tí wọ́n fi náà yín sí wa ṣẹ̀jíṣẹ́ sẹ́lẹ̀kẹ́ tí ń rà sẹ́lẹ̀kẹ́ tí ń kọ́ alàgbà alàgbà ló sàmì ìta fẹ́ sọ ìta ló sàmì ẹ̀ ife ìjọba fi ràn yín sí wa tẹ ẹ bá lò fún ara yín kò ní ní bàràkà tẹlẹ sàmì ẹyí sàmì bàrìkà tù torí bẹ́ẹ̀ni wọn tẹ sàmì tó ti bọ̀ tó sàmì bẹ́ẹ̀ni gọ́fúnà bẹ́ẹ̀ tẹ sàmì pé àmì àfà àmì ìlẹ̀bẹ̀lẹ́rù ìlẹ̀bẹ̀lẹ́rù kódà bí wọn kọ àwọn kọ amẹ́yìí kan bẹ́ẹ̀ ẹ pé àìpò nípò láì tẹ̀lé yín FCC ẹ̀ ń sọ̀kalẹ̀ báyìí wọ́n ti jọ wọ́n ti ń sọ ló tẹ́ sọ̀kalẹ̀. gbogbo bí ẹ ti dẹ́sẹ̀ nǹkan tí ni ẹ ti mọ̀ ẹ jẹ́ pé ọba àlejò láti ilé yẹn tó mú ni bí ẹ ti sọ bá rí ọlọ́run yìí o lẹ́yìn bá tó lọ ẹ̀ka ẹ̀ ṣe kò níbi ẹ̀ máa hàn kì í ọ̀kan náà ṣáájú wa gbogbo wọn tẹ̀lé ṣùgbọ́n ìdàbẹ́ sọ ní ti aṣáájú wa ọmọ ọ̀rọ̀ dé lánàá. ìyẹn ti ń bẹ lórí àga nípa gbogbo mùsùlùmí àgbà ńlá yé akáṣe kọ̀ wá kí ní bá gbé lọ́wọ́ alẹ́ ní bá ọ̀rọ̀ ń tà ní abẹ́ ìdí tó sùn. ẹ̀kọ́ àǹtó yàrá fẹ̀ mùsùlùmí mọ́nà náà nù àní alálàsè gangan alálàsè gangan wọn ni anáànú yẹn bá jí bàbá ẹ gbọ́ sẹ́yìn náà rí wọn lòun náà rí yẹtí ń lẹ́lẹ̀ báyìí wọ́n ní nítorí ẹni tó ní pé ẹ kó ti àwọn mùsùlùmí náà ti ń ilé ẹjọ́ kan ní balẹ̀ fúlẹ̀ tì níta gbàgbà ẹ bẹ́ẹ̀ tẹ̀lé tọ̀ sẹ́yìn láì sọ lẹ́fà ya. ẹlòmíì ṣe bí ẹlòmíì ọmọ pé àbùkù ni kó n fẹ́ ṣe ń táwọn kan ṣe. bá a kẹ́ bá ń kọ́lọ́ pàárì kò yẹ wọ́ kan nínú rẹ̀ ọ̀bá bù. akẹ́lẹ́ máa ń kọ́lọ́ pàárì kò yẹ wọ́. olóyè wa kọ́lọ̀ mbà ni jọ́dọ̀ ka ìlàyọ̀. wọ́n a gbọ́ níwùsì jọ́sí ọ̀sọ́ gbangba gbangba pé ẹ má sọ mi ẹ jọ́ lọ́ọ́ sọ mi ẹ má dìmí lọ́wọ́ káwọn yàn ọdẹ nìkan làwọn yàn bẹ́ẹ̀ máa kí lẹ́gbẹ̀ẹ́ má gbà wá ẹ má dìmí lọ́wọ́ o. bó o lè ṣe nínú ìjẹka ọlọ́run bá yìí níbi lóbi ìgbà. ìbá rẹ nìyẹn. Hmm. ipò olè wọn sọ fún yóò bá sọ̀rọ̀ àlẹ kí. ó jẹ sọfẹ́ ní gbogbo yìí tọ́tọ́ fún ọkọ máa tú ọtún ọmọ ọlọ́pàá ní ìgbọ yìí ìgbọ yìí ọlọ́pàá ní ọlọ́pàá ní ìgbọ yìí. ìgbọ màfẹ́ máa ń kọ́lọ́pàá fẹ́ bẹ̀ iṣẹ́ ọwọ́ wọn ò dáa ni tẹ̀mí kó aláàbọ̀lọ́pọ̀ lọ́lọ́pàá tẹ̀ ẹ̀kọ́ máa ṣẹ́ mi ìwà wọlé á ń sọ kì í mango bá tẹ̀lé ọ. ó ní kù tiẹ̀ ìwọ ọkọ yẹ kọ̀ yẹ kọ̀ ọ yẹ ká tí wọ́n kẹ́lẹ́ wọ bí sáǹpù rẹ pé àlà. Ah, ah. àmọ́ bẹ́ẹ̀ ìwé rí ṣùgbọ́n afẹ́fẹ́ ọwọ́ yìí jọ kí wọ́n má tẹ̀lé yín pẹ̀lú ọlọ́pàá ẹ̀jọ̀ bẹ́ẹ̀ tí wọ́n á ṣe yìí bẹ́ẹ̀ ṣe yìí. ó ti yẹ nìyẹn. àmọ́ ayé kùmọ́ọ̀nù. ọ̀rọ̀ mi ń sọ ọ́n dára jẹ́ yóò dáa. ayé أو يكتمون ويصنعون بإيثارهم المخلوق العاجزة على الخالق القادر على كل شيء فهي قسمة الجاهلة ọlọ́run yóò gbọ́dọ̀ yóò dáa o. kí èyí ọ dáa wọn gbé ntọ́lọ́hún dá lórí ntọ́lọ́hún tó dá wọn ntọ́lọ́hún dá tí ò lágbára kankan wọn á gbogbo rí khalik lẹ́kọ́ọ̀dì àdàkùnléṣe yìí ẹgbẹ́ tọ́lọ́hún ẹ̀fìtẹ́lẹ̀ tẹ̀bẹ́yà ẹgbẹ́lẹ̀ àbá bẹ̀rẹ̀ láti tọ́ka dédé tó parí sí dé inú ilé kọ̀ọ̀kan náà kábà torí ẹ̀dá ni wọ́n afáà lè fi kírun lásìkò mọ́ àlejò ńlá bẹ́ẹ̀ yóò sì la owó ńlá lọ ẹ̀dẹ̀ ìgbàgbé yẹn máa fa bàbá ilé máa mú bàbá lè máa mú bàbá lè máa mú àlejò ńlá bá yín ẹ̀dá lásán ẹ sì dìde kẹ ẹ jẹ́ mọ́ onídìde fẹ́ jálọ sí òun. èyí táwa bá lọ́wọ́ àwọn aṣáájú bí ẹlẹ́sìn ní ìdáwà kí wọn a máa torí ìbẹ̀rù wọn àpọ́nlé wọn bá wọn kí o kí ẹ mùsùlùmí o ní ọjà bá lẹ̀ lẹ́ẹ̀mí a máa tẹ̀lé bẹ́ẹ̀ nígbà júmọ̀ tí àwọn èèyàn kan tí ìṣe mùsùlùmí bá wá kí àwọn bàbá wa lọ́jà bá yóò dẹ̀ tẹ̀sí mùsùlùmí náà ó darapọ̀ mọ́ wọn. eléyìí jẹ́ gbogbo èèyàn tí ń bọ̀ wá fún ọ̀sìn bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ ni tó ń bẹ bẹ́ẹ̀ ṣé wọ́n máa so àbá àmọ́lẹ̀ ń sìn àwọn ọkàn rìn láyé afa àti gbàgbé ìrún pé kò tún ní àjẹjẹ rùn nígbà tí wọn ṣàdúrà lọ́wọ́ ńlọwọ lọmọbi sínú ọmọ ẹ̀yìn afa pàpàdùlẹ ẹ̀yìn ọpẹrẹ afa àfẹgbò déńtì ẹ̀yìn ọpẹrẹ afa tẹ ẹ máa ń tẹ nǹkan máa sì máa pé yìí tẹ ẹ ń lo àwọn bàbá sẹni àti ẹkùnfẹ yìí ìbẹ̀wò ọlọ́run ni a ti sọ ká máa pàápàá lórí ọ̀ràn àyà fún ara alẹ́ yorùbá ń bí ọ̀tọ̀ ni ti ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílò dáwọ́dà nílẹ̀ yorùbá káàpá tó máa wá bí ẹ lọ ka ìtàn. àmọ́ bẹ̀rẹ̀ ọlọ́run ti ń bẹ̀rẹ̀ àwọn àpá ó sọ àwọn àpá àdìẹ ní àpọ́nlé ìbáṣẹ́rẹ́ yìí ṣe é rà dá yìí làwọn máa ń gbà náà ẹ̀yin ò ní délé ike rárá bàbá yóò ní fi ṣe ike o ọ̀pọ̀ yín ni bàbá tó nílò àká èdè pẹ́pẹ́tẹ́rí ìtọ́lọ́ ní àti mú ilẹ̀ ike wẹ̀ wọ́n tẹ̀sán ayé dà ọ̀pọ̀ yín lẹ́yìn gan ọ̀rọ̀ máa ń lé ike máa ń sìn ẹ̀yin gángan ọ̀pọ̀ yín ẹ̀rọ máa ń lé ike máa tó bẹ́ẹ̀ iná máa tó ń tẹ́ gbé lọ́wọ́ yìí kò kò là ń tó bá wọn. ó jogún bọ́ ma ó sì àdá bẹ́ẹ̀ kẹ́ ẹ jogún kẹ́ wá jẹ́ pé orí yìí yóò ti pín. torí ìrìn torí owó ẹ̀ kí n lásìkò àwọn yóò tún máa dìde wájú yìí ẹ tún máa fi ọ̀rọ̀ burúkú mú ọmọlẹ̀ pé ẹnìkan ò ní máa nìjọ àwọn àfa àwọn àfa lọ ẹ̀yin ọmọ àsìkòrò àwọn abáda màsìkòrò àwọn náà kí mo sọtọ sí ilé mi. bẹ́ẹ̀ ni ẹ̀rù ń bà yìí kí ọlọ kí mo àwọn èèyàn tù ká. àti ẹ̀fù wa torí wọn tù mí máa ná àti gbàdá yìí ní irú àwọn lẹ́fẹ́ gbà. àná àti sẹ́ owó tí bàrákà ti kúrò ń bẹ̀ àná àti sẹ́ lọ́wọ́. Ah, ìjọba orílẹ̀-èdè nàìjíríà wọ́n jàǹbá ọmọ wọ́n jàǹbá ọmọ nàìjíríà wọ́n tún jàǹbá náírà njẹ́ àti náírà tí wọ́n ti di náírà nílẹ̀ nàìjíríà níjọba nàìjíríà ti fi àgbẹ̀ríkà sára ẹ̀ ní ẹ̀ máa kọ kìnnìkan wíníwíní. tí ń jẹ́ wú ẹ̀ náà wọ́n kọ àlùkùránì tó sọ̀kalẹ̀ ń sánmà ẹ máa fi kọ nǹkan sára náírà wa fúnàlùbáyíkà nígbà ló sì yá ìjọba nàìjíríà kan nígbà tí mo àwọn kan wọ́n sì lu agbára tí wọ́n ní wọ́n bá ń kan ẹ̀yin gbọ́ wa ẹ mà tó yẹ ju owó tí wọ́n mú kí ó olówó kan tí wọ́n bá tó bá ya sábà ibi lẹ̀ aráàlú ò ní gbà mọ́. gbogbo èyí tí báràkà kù lára rẹ̀ tó ní kéwú lára tó ń bá ya tí wọ́n bá lẹ̀ lọ́nà márùn-ún wọ́n sì fi dùnú gbà á. ẹ kéèsì bẹ́ẹ̀ wọ́n ní ẹja ti ìdáná kéèsì oògùn ẹ̀yin tẹ́ mú tẹ́ mú ara bíi kéwú kò lára náírà lọ́wọ́ àti pé ọkọ̀kọ́ ń dọ̀bálẹ̀ fún dọ́là ní ìsìn yẹn dọ́là jókòó lé lórí mi. Dami ti lábẹ́ rẹ̀ ilẹ̀ kópa náírà ẹkúbá náírà ẹtì ẹtanú ẹsìn bọ ẹtanú ẹsìn ẹbí kópa bìbí orílẹ̀-èdè ẹlọ́yọ ntẹ́fẹ́ òfin ló fi wà ń bẹ̀ tẹ́lẹ̀ ẹgbẹ́ kò fi mú fóònù bẹ̀ mo là gbogbo ẹ̀yìn èèyàn tó bá ń gbọ́ wa ẹ̀yà kíyèsí ibi ìgbàdìrẹ́dì ń dàrú èyí ìjọ nàìjíríà bẹ̀rẹ̀ sí máa jẹ́ nàìjíríà tọ́lọ́ fi fi ìsìláàmù sí ẹ̀sìn kan tí ò ṣe é mú kúrò níbẹ̀. ẹ̀ ń pariwo kọ́mọ̀sẹ̀lẹ́yàmẹ̀yà ẹ̀yìn tẹ̀sí sọ́nà lẹ́bi ń tó. ìjọba wo ló mú ìjọba wo ló mú kẹ́ńkù lára owó ẹ̀sìn wo ni ààrẹ yẹn ẹ̀sìn wo ló pè lọ́dún sí. sẹ́mọ̀sì mi àdélẹ́sìn mi tó gbogbo ẹ̀yin tẹ́ bá ń pariwo nàìjíríà ẹ̀ máa pariwo ẹ̀ ní kíkájọ padà sẹ́yìn níbi ìtàn kárólú padà sẹ́yìn sẹ́jọba mọ̀múná lọ́mú lọ́mú pò ń bẹ̀ kí nìdí sábẹ́ mú pò ń bẹ̀. ẹ wá pé o ti méjì nàìjíríà ìkan ní kéwòlá ìkan ní kéwòlá torí kéwòlódé ṣé dandan ní àbí ìbẹ̀lá lẹ́bẹ̀rẹ̀ ọjọ́ ni èmi ṣé tẹlẹsì lórílẹ̀èdè yìí tẹ́tẹ́ ò sí ń bẹ̀ ni tẹ́tẹ́ yìí bá ò sí ń bẹ̀ ni kí ló wá dé kódà bọ́mọnìyàn bá kíyèsí bọ́lọ̀ bá kíyèsí ńkọ́ ló pípé lọ́dọ̀ sí wa tàbí ń jókòó sọ̀rọ̀ yìí lónìí àkùrajọ lẹ́yìn àṣírí lónìí bẹ́lọ́n fún léde nàìjíríà tóbi tí ń lọ yìí ibi tí ń lọ yìí ọlọ́mọdé dá dúró bẹ́ẹ̀ àfẹ́ wàhálà nítorí pé àwọn òdìbí ká lọ gbogbo ẹni bá ẹni páàkì bàálù kalẹ̀ bàálù wọn ti fẹ́ gbogbo wọn lẹ̀ hàn ó ń sẹ́lẹ̀ ọlọ́ ni tó bá di gbàgbọ́ wọn kó rẹ̀ wọn sọ lọ nìyẹn àwọn òní bí káwọn lọ. wọ́n ń pa èèyàn lọ́tún wọ́n ń pa èèyàn lọ́sì bí ẹran gbígbé èèyàn lọ ò mọ́. ọwọ́ ń jà ọwọ́ ń jà ọwọ́ ń jà ọ̀ ń jà rìnrìn bọ̀ abẹ́ fi o gbogbo ẹntì mẹ́jọba ni o ẹjẹ́ mùsùlùmí kristi ni o kọ́nìkọ́ gbòòyì máa kẹ́ máa ṣe ìlú para kí ẹ má máa ṣe kò sí láàyè àmọ́ gbogbo ohun tí yẹ ká gbà ó bà ẹ̀yin náà ṣe láti fi àdúrà lọ́wọ́ ẹja mú ẹ̀ka ní kúrò níbẹ̀ kábà ń fẹnu sọ kí ká má ṣẹlẹ̀ yànnàyà ẹjẹ́ ọdọ́ kan bẹ́ẹ̀ ìjẹ́ títí yé kí àwo gbẹ̀gìrì ẹnu náà ẹ máa jẹ lọ gbígbá kúrò bẹ́ẹ̀ ọkàn ní kúrò àtàwùsá àti yorùbá àti Ìgbò lọ́jọ́ kó pọ̀ sí nàìjíríà kò sí ní àtàlọ́ fúnra wa àti ìdùn kankan náà balẹ̀ tí ń dúpọ̀ ara gbé bọ̀ nìyẹn tí ó dà lọ́tàrí àwọn bàbá bàbá wa o ìsìn ìkáwà bẹ̀rẹ̀ lẹ́yàmẹ̀yà haúsá kátó gbé jẹ́ mọ́wọ́ gbẹjẹ pé àtẹ yàmí lọsọ gbẹjẹ mọwọ o wọn bá dàrú lédè wú o yóò bá ẹsọ gbẹjẹ mọwọ o ẹ kiri kana wa àbá àkàṣe ẹ èkólé pín gan rẹ o ẹ má yí ọmọ yóò bá tọfọ awúsá o ẹ má yí ọmọ yóò bá awúsá fẹ o ẹ wọ iye yíbò tí bẹ nù yóò bá o ẹ wọ iye yóò bá bẹ nílẹ̀ yíbò o ní fífẹ́rẹ́ ẹni ìṣòro ajé lọ bẹ̀ ìdólé ń bẹ̀ ìkọ́lé sí bẹ̀ kọ̀rọ̀mọ́ ti sọ̀rọ̀ kẹ́yìn kẹ́ máa pààyàn kẹ́ máa pààyàn bí ẹ ń pẹ́rán kẹ́ máa dúrí àbí ẹ ń dú àgbò tó kì í sẹ́yà yín kódà ẹ fi tẹ̀sí sí gan bẹ́ẹ̀ mùsùlùmí ni yé mùsùlùmí ni ẹ ń tẹ́ fẹ́ dú arákọ̀ọ̀kan yìí ẹ dùn yín sílẹ̀ ní bí ìgbà tí ẹ ń dún wọn gbogbo náà lọ́dájọ́ tó dọ̀rọ̀ yìí o. ẹ̀yin yòókù ní bámúta ṣe ẹ̀yin bàbá rí dábìí bàbá ń jà àti yorùbá ẹ̀yin arìnrìn abúlọ́dé máa ń pàdówó ẹ̀yin awúsá ni ẹ̀kọ́ pàdé nǹkan gbogbo àtúntò àtàkàtàkà bá ń lẹ̀ ẹja káńtù ẹ̀ yorùbá bá ń sá ẹ̀ káńtù ẹ̀ àwùjọ kò gbẹ kankan ẹka ń sùn ẹ àjọ tí wọn ti ń dábọ̀ tipẹ́tipẹ́ ní ń délẹ̀ tó ń kò yẹ o ẹ̀já sí alọ́mọ ìyá kan náà kájọ fọwọ́sowọ́ kódà bẹ́ẹ̀ yege lẹ́sìn wa èèyàn sáni èèyàn sáni ìdílé ń sẹ́yìn ọ̀sẹ̀ yẹn ọlọ́run ẹ fi ọ̀hún sílẹ̀ àbí ayé tó dáa jù ayé tó dáa jù láyé àníbẹ̀ àmọ́ kò sọ́là. tó ń ti bẹ́ẹ̀ àwọn tí ń ṣe ẹ̀sìn ní ìsìlẹ̀ ìsìlámù ń bẹ́ẹ̀ jọ náà wà ní wọ́n mú wá o ẹmọ mbọ ilẹ̀ ní o ewé lẹ́yìn ẹ̀yà sọ̀tò nà. Fàyà kìsìmọ̀ tún jẹ́ àjọrọ̀ àkùtì àbùsùn lélẹ̀. Lè ànàlọ́wà tààlà wọ̀rọ̀ kúkúlì ṣé ìwọ̀mọ̀lì tuuru wà kọ̀ọ̀lìkù. Ọlọ́run bá ní ọba gbogbo nǹkan. Ilé sì ní dá gbogbo nǹkan kò sẹ́ni tó lè dárú kò mẹ́tẹ̀ẹ̀ta yìí. wàhíìnà máa kọ́sà mọ̀ járú fọlọ́mù yẹ́pùlì fúláwù kúkọ̀ọ̀hù. wọ́n á pè nǹkan àgòsí wọn wà á ná ẹ̀tọ́ lẹ́ǹkọ́lọ́ mọ́. àwùjá ìlúláwù àti ìpalẹ̀ ọ̀tà. àbíkú náà tẹ̀lé fọlọ́run wọn kù ní abala ètò wíìkì pátápátá abala tí ò tí ò da rárá. ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون àwọn ẹni àná ń bá fẹ́ pín nǹkan fọ́ lọ́run ọmọbìnrin ní alóbí ní gbogbo ọmọ ẹgbẹ́ ẹ̀rí ọmọ ọlọ́run ẹ̀rọ àwọn ọkùnrin yìí bàbá àwọn ló bá wọn obìnrin tó bá bẹ́ẹ̀ rúgbọ́ ẹ̀jà ẹkún yóò bù sí ní àjọmọ ọlọ́run ọlọ́run ní wọ́n ń fi fọlọ́run ntí wọ́n kúnra wọn wọ́n ń fi fọlọ́run láyé ìgbà náà kẹrì táwọn bá bọ́ ọmọbìnrin wọn pa nù nítorí wọn láì fọmọbìnrin lé نعم يقول تعالى فقال تعالى وجعلوا له من عباده جزءا إن الإنسان لكفور مبين wọ́n ti fọ́lọ́ọ̀mù ara ìyàbẹ̀ ọ̀dà ẹni wọ́n ti wọ́n ti ìgbéga fún èyí fọ́lọ́ọ̀mù bí ọmọbìnrin ẹ̀wọ̀n dájúdájú ọmọnìyàn aláàbò tó ojú ọ̀lọ́mọdé yẹn. ọkọlá azza wa jalla ẹlẹkùn ọdúnlọjọrò ẹlẹhùn ọ̀nfà tìlíkà ìdá pèsìmà tún dìzá. ọlọ́run bẹ̀rẹ̀ pé ṣé ẹ̀yin ẹlọ́mọkùnrin àbí ẹ̀yin ẹlọ́kùnrin ọlọ́run alọ́bùnrin ọlọ́run ní. ìlíkà ìdá pèsè màtún di ìzá. ọlọ́run ní ìpín àbòsí lè yí o kódà. إنهم بهذا الصنع القبيح اعتدوا على حق الله في التشريع pẹ̀lú sọ ẹbí tí wọ́n ṣe yìí wọ́n kọjá àlàfí ẹ̀tọ́ tọ́lọ́run níbi máa fi ẹ̀sìn lílẹ̀ láti wá ara wọn. wà á ṣe wá kú bí ìgbéròhùn wọ́n á ro nǹkan mi mọ́ lọ́nà wọ́n sì ń sin nǹkan mi lẹ́yìn ọlọ́run. wọ́n fọ gbọ́lúhù wọ́rọ̀ jẹ́ rúhù àléyé bìjẹ́ àyè máa lè láì ní sọ̀rọ̀ káàrin. wọ́n gbọ́ látò nǹkan náà wọ́n sì gbé pé fún un. ولم يستند في حكمه على سند صحيح من عقل أو هداية من شرع إلهي. wọ́n ò sì rí bí kankan fọ̀rọ̀ ìtì sínú ìdájọ́ wọn yìí pé ìjọpọ̀ wọn ti bẹ́ẹ̀rẹ̀ ìfẹsẹ̀ múlẹ̀ nílàáka ìní o làákà ìgbà wọlé ìdáyà kan látọ̀dọ̀ ọ̀dọ́ òun kọ̀ wá fún wọn lórí ẹ̀ ẹ̀sìn kankan ò sì faramọ́. وقال ابن عباس رضي الله عنهما في تفسير هذه الآية نعم. إن أعداء الله كانوا إذا حرسوا حرسا أو كانت لهم ثمرة جعلوا لله منهم جزءا وللوثن جزءا àwọn àbáṣe wa fẹ́ ti àlàyé ọ̀rọ̀ yékéyéké kò lè yé wa wọ́n ní àwọn ọ̀tá ọlọ́run tí bá kó nǹkan oko wọn jọ so àbí bá kórè oko wọn àbí bá kó nǹkan èso lóko bí kórè wọ́n á ní ọlọ́run lónìí kan wọ́n ní òòṣà lónìí kan. فما كان من هرث أو ثمرة أو شيء من نصيب الأوثان حفظوه وأحصوه. wọ́n ní tí wọ́n á síra nǹkan wọ́n á lé sàlùmí kan ọlọ́ọ̀nù mi kan èyí tí wọ́n á bẹ ní kẹ́ẹ̀sà ní wàá sọ wọ́n sì kà dáadáa wọ́n sọ wọ́n kà dáadáa. wà á yí sákòtò mílíọ̀nù ṣé tó ń fi máa súnmi yàrá sọ́mọ́tì rọ̀dúnú ìlànà jàǹdùú lè wọ́tàn. nǹkan kan bẹ́ẹ̀ bọ́ tí ìlànà bẹ́ẹ̀ bọ́ inú tí a pè ń tọ́ lọ́nà àbí inú ká bẹ́ẹ̀ bọ́ sínú kò sa wọn nínú tọ́ lọ́nà kíá wọ́n dàgbàdà fún sa musa ló wí. wà ìsàbàkọ̀ ohun ìlímọ̀ alẹ́ ti jẹ́ àlú ìlì wọ́sán fàṣàkọ̀ ṣẹ́yẹ́ jẹ́ àlú ní ṣùgbọ́n kí ẹ pé tòòsà ló bọ́ síbi tó wọn mú kó lẹ́sẹ̀kẹsẹ̀ síbi tó sà àmọ́tẹ́kẹ́tẹ́ ọlọ́run bá bọ́ sí yàrá tó sà lẹ́sẹ̀kẹsẹ̀ ìjọba ọlọ́run àfúnáàánú òsàlónì òsàlónì yìí. wàyí sákòtò sẹ́yìn mi lè hárí pọ̀tàmúrọ̀ alẹ́ bíi jàǹdùwìlì làá. فاختلف بالذي جعلوه لوثن قالوا هذا فقير لم يطلعهم بوا كتلهم بوا بسنو توسا من يجوا لسبين كيلو دي هذا فقير ما هو olùsìnì ọ̀sà olùsìnì ọ̀sà. ọlọ́run ọlọ́run ní ju nǹkan ṣùgbọ́n ẹ̀jẹ̀ ọlọ́run lè bẹ́sà tó sà tó sà níwọ̀n bẹ́ sí ara tó sà. bàbá mi yẹ kí wíwá máa jẹ àlóhùn lè la. wọn ní fọlọ́n padà mọ́ o. wà á ìsàkákọ̀ wuli m الأسماء الذي جعلوه لله فسكى ما سمي لوثن تركوا لوثن gbogbo wọn pín gbogbo rẹ̀ pé ebéle omi wọn pín in fún Ọlọ́run pé omi eléyìí Ọlọ́run omi eléyìí kò sàní omi tí kò sì gbádùn ni wọn pín fún Ọlọ́run lọ́dọ̀ ara wọn omi tí òkú nǹkan ni wọn pín fún Ọlọ́run lọ́dọ̀ ara wọn kí ló dé ọlọ́run mọ̀ mi ní ọlọ́run mọ̀ mi ní ìlú wọ́ọ́yé ìlú wọ́ọ́yé mọ̀ mi ẹ fẹ́ pé ẹ fẹ́ kà ń tiẹ̀ tẹ̀ tó gbẹ ń tiẹ̀ ẹ fẹ́ pé ọlọ́run wa bọ́ sínú tó fà kama ni wọn yọ anako tàbá fọ ìṣẹ lọhùn wọn tó fi lẹsí bẹ́ẹ̀ wọn mú mi Ọlọ́run má ti wọn wọn mú mi Ọlọ́run kó mú má ti wọn wọn sì mú tọ́wọ́ má ti fa tọ́wọ́ wọn mú kúrò lọ́dọ̀ tó gbogbo ẹni tí iná tún ní wúrí yìí nìkan bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run ìtọ́lọ́run lélẹ̀ yìí wọ́n bọ́ sínú ìní ẹ̀yọ́ padà tó bẹ̀rù ọlọ́run yìí bá bọ́ sínú ọ̀tọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ òsì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni pé kò bá làákà ìmú kẹ́nìkan máa pín nǹkan fọlọ́ ṣùgbọ́n ìfọlọ́ máa pé fún rẹ̀ ó kú sàkání ìsìn ó pé fún rẹ̀ ó ní inú owó rẹ̀ tó bá ti wọ sí tàkàrà kò lè wọ̀ ìdá fẹ́ bẹ̀rẹ̀ ogójì ìdá kan ń bẹ̀ pé ní ọlọ́run ìwọ wa kọ́ mọ ẹni ọjọ́ olówó kọ́ lọ́ọ́ fi tàkà dì fún ìyàwó náà yẹ kó o ṣe nǹkan fún nǹkan àbíta káàdì tẹ́ ń tóbi lé fún ìyàwó rẹ tó ní dára ni pé kókó tó gbogbo ẹ̀kọ́ ìyàwó náà ló kó fún ìyàwó náà kò ní dára ṣùgbọ́n ọ̀hún ayé kí ìwọ̀n àgbẹ̀gbọ́ burúkú gà sí òòrùn bẹ́ẹ̀ bó ṣe fọ́ọ̀lọ́ wa kùtù fúyàwó àwọn ṣe fọ́ọ̀mọ. ọmọ náà wá wòye pé sóòtù wa máa béèrè nǹkan lọ́wọ́ dání báyìí. yàrá sí ẹnìkan bẹ̀rẹ̀ pẹ́sàn àwọn kan wọ́n máa bẹ̀rẹ̀ lórí pé pé àlè fara lé wa ń sàkánì fáìn àlè fún wọn. arábìnrin ṣẹ́yìn ìṣèlú mẹ́jẹ̀mú lórí fúyàwó ẹ̀ ń sàkà lórí fọ́ọ̀mọ rẹ̀ ń sàkà. lọ́mọ wà ní tó bẹ́ẹ̀ tẹ́pẹ́ ìyàbá jẹ yín débẹ̀ àmọ́ wọ́n tó máa fún ìyàwó rẹ̀ ń sàkà ṣé lè fún ọlọ́pàá sọ́lọ́ nǹkan o tún mú sọ́lọ́ padà tí mo fi ọ padà lọ́dẹ ẹ̀kọ́ tọ́jú fún ara rẹ ọmọdé ẹ̀kọ́ tọ́jú fún ara rẹ ó ṣe pété ká lọ bí sẹ́ni ẹ̀dẹ́rẹ́ ti kílà tó mọ iye ọ̀sàká ẹ̀kọ́ lọ nítorí bàbá àti àti ẹ̀kọ́ tọ́jú. bàbá àti àti ẹ̀kọ́ tọ́jú aláfọ́ lórí ọ̀sàká. sàárà ló ṣe wọ́n tàbí òjijì ra rẹ̀ á ti ṣe àǹfààní oṣù kí èyí kí ọlọ́run máa dá yàjọ kó lọ́ọ́ máa ṣe fọ́lẹ̀ sàn náà ẹnìkan ò ní sèǹtẹ̀ ẹ̀kọ́ ṣe kọ́ ọ̀rọ̀ padà rárá ọlọ́run lọ́lọ́run. وكانوا يحرمون من أموالهم البحيرة والسائبة والوسيلة والآنية فيجعلونه للأوثان ويزعمون أنهم يحرمونه قربة لله تعالى inú ọgbọ́n jàǹbá tí wọ́n gbọ́ tí wọ́n ń lò ní wípé inú owó wọn ló sàkàlẹ̀ wọ̀ olówó ìwọ̀rọ̀ náwó mọ́ kò sàlóni. ara ẹ̀ ní ẹ̀lìbà yírọ̀ takumi tẹ́bà hara rẹ̀ kumi lẹ́tọ̀mọ́ntì ni pé takumi kan obi ọmọ ọjà bo lákọ̀ọ́kọ́ abo lẹ́kẹ̀jì abo lẹ́kẹ̀ta abo lẹ́kẹ̀rin nígbà tó wàá bí karùn-ún ọbalẹ̀ ọba kọ òòṣà ti gbà ẹgbẹ̀rún òòṣà nítorí mo bá fún mẹ́rin akọ̀kan òòṣà ti gbà. wọ́n sì fi àkídà yìí bọ àwọn tí wọ́n lè rán nú. Débi pé wọn ò ní jókòó sí wọn fúnra ẹ̀ ní ọ̀pá wáyé pé ó ó ti bí akọ̀rẹ́lẹ̀ karùn-ún. Ẹgbà ẹgbà o. Ìgbà náà bẹ́ẹ̀ ń sìn náà mo olówó náà jẹ́ máa kúrò lẹ̀ lẹ́rọ̀. Bákan náà, ráyà. wàlúwàsílà wàlúhàmì ìrìnàjò náà wọ́n kàn yẹ àtọ̀ fún akọ ló wó bi mẹ́wàá tọ́gbà ilé bí akọ mẹ́wàá báà bí méjì nára wọn náà tọ́gbà ilé akọ

na ràkúnmí tó sọ ìyìn ara rẹ̀ débi pé ẹ̀gbọ́n ẹ̀gbọ́n fẹ́rẹ́ lórí mọ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mọ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n fẹ́rẹ́ lórí mọ́ tàkójú àwọn ọ̀gùn mọ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n fẹ́rẹ́ lórí mọ́ bí lọ́dà àwọn lówó ẹ̀wúlò owúlò pẹ̀lú ẹ̀ mọ́ wọ́n fẹ̀ kẹ́ mọ́ rẹ lóòsà ẹ̀fẹ̀ kẹ́ mọ́ gbà torí tó wọ́n máa tọ́jú tóun sì ní legun tóun sì ní lílu lé lórí òṣàkọ́fẹ̀ kẹ́ ní rẹ̀ kẹ́ gbà á kí lọ́sọ̀ ń de tó tójú ẹ òun bí akọ méje ń tiẹ̀ tó dáná ní ìdíbakọ méje tó dáná òṣà nìyẹn ó wá káàkiri lọ́gbàá wáńgà náà nítorí tó kó ẹ máa lọ bí ọlọ́ọ̀lọ́ọ̀ ń bí bàbá lóòótọ́. فيجعلونه للأوثان ويزعمون أنهم يؤرمونه قربة لله تعالى àwọn ìsúnmọ́lọ́ ni nàbí sọ́jú ìwòfẹ́ntó ni anáwó sáàní. ìpele àkọ́kọ́ la kàkàlẹ̀ akànnì. ọ̀nà míì fẹ́ tó ń gbà sọ nǹkan di nǹkan tó lọ́rọ̀ lọ́wọ́. وكذلك زين لكثير زين لكثير من المشركين zayyana li kathiri min al-mushrikin. wọ́n bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀gá ẹ̀bọ ọ̀gá ẹ̀bọ wọn ti sọ àwọn nǹkan búdú tó lẹ́sọ̀ fún ọmọlẹ́yìn wọn. ayé wọ́n mi tìlú zálì kàtẹ́sì yìí. بقسمة العرس والأنعام بين الله والأوثان زين لكثير من المشركين شركاؤهم خدمة الآلهة وخدمه àwọn ọ̀gá wọn wọ́n tún ṣe àwọn nǹkan mímọ́ ìléwọ̀ fún ọdún àyẹ tùlú àyẹ tùlú ọ̀làdà hùn. ẹ máa kọ́ máa wọn. ọkọ lamuja ni. naam. surakawo hom sayakinu hom yamuruna hom. أن يدعوا أولادهم أن يجدوا أولادهم خشية العلة الفقر wọ́n ní àfọwọ́ mujahid rahimahullah wọ́n ní bàtà ìwé sùràká òun yẹn ìgbésà yà á ti wù àwọn ìfún wọn èsì wọn yàmùrú nàhù ní ntàn láti ánjẹ ìlú ọ̀làdà kama lọ gbọmọ mọlẹ láàyè láàyè. nígbà tí wọ́n bẹ̀rù sí èsì ni wọ́n bẹ̀rù lánàá náà fi ń bu ọmọ mọ́lẹ̀ èsì náà wọ́n bẹ̀rù lónìí tí wọ́n fi ń bu ọmọ mọ́nú. òfìjì ń wáyé bọ̀. òjò wáyé mọ́ pé kábíyèsí ìfowópamọ́ ìtọ́ wọn asọ́n bí ìjẹta àbí ìjẹrin kan ní tẹ̀sílì ń bí ọ̀rọ̀ buhari ìjẹta. sanani. sanani. nípa òǹkà tó wà ní ọmọ ìyá rẹ̀. tíìrì wáyà pébi mẹ́ta lórí ẹ̀. agbada tí wàá bèèrè àwọn èèyàn tí wọ́n mọ̀ nípa buhari wọ́n ní. thirteen ní Buhari jẹ́ ní ọmọ ìyá àti ẹ̀yìn ní ọmọ ìyá àti ẹ̀ thirteen lọ́jẹ́ ṣùgbọ́n ní ọmọ bàbá rẹ̀ twenty three lọ́jẹ́ wọ́n ló sọ̀rọ̀ bá rẹ̀ yìí pé níbi tí ọlọ́run ti ti tó di ara rẹ̀ hàn lára àwọn jẹ́ ìwọ̀n bàbá àwọn.

omilẹ̀ ah, omilẹ̀ ọtúndà yé òṣèlú kò ní débẹ̀ kò ní débẹ̀ ọmọ tó débẹ̀ kọ̀mọ̀ ní bàbá kọ̀mọ̀ bá bàbá láyé gbogbo ẹ̀yìn èèyàn sẹ́ń torí òsì má di mamá ẹ̀ má ríro ẹ̀ má ló dín buhari tó ní bàbá jẹ ń gbọ́ wa buhari jà àwọn ẹ̀jẹ̀ ń bọ̀ ní tuntun mu ń bọ̀ wá kàtí ní ọmọ yẹ tó tẹ̀ ń tì ní ọmọ bàbá ṣé kò tó bàbá ẹ̀ láyé wọn ti kó sì dájú ìròyìn ẹ̀dá lásán ni pé bàbá ní tọ́jú ọmọ ìyá ló lè tọ́jú ọmọ ní lè jọmọ ọyà rẹ̀ lódodo ọmọ ń bẹ ọmọ wà ní kápá bàbá ẹ̀ bàbá náà ti bọ̀ tọ́jú ọmọ ẹ̀ àmọ́ kèsè pé inú ẹ̀mí wa lọ́hùn lọ́hùn àgọ́dọ̀ yóò rinlẹ̀ yìí pé máa bá lóyún ó dàn kankan láyé bàbá kọ́ ìyá kọ́ ọlọ́ọ̀ni lọ́dọọdọ àrùnmọ́lọ́wọ́ àtùmọ̀lẹ́kọ̀ gbogbo ẹni tí a rán níwèé kọ́ta o gbogbo ẹni tí ọ̀ràn níwèé ìtí ọ̀gá o tọ́wọ́ pé ìbọ́lọ̀ nǹkan fún ọkàn padà jẹ lódodo láti máa fi káyìn ọ̀rọ̀ wa tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí pé a ò sọ pé kéèyàn bí máa kọ́ máa tọ̀ o. <laughs> nígbà sọ ni pé agbára lọ́lọ́run ọlọ́run ní jí kọ́ mórí bákan kọ́lọ́n gbogbo bàbá bí ọyàn jí. wọ́kọ́ la fi bí yìí àmọ̀ràn tí mo ṣàyàfi ayé tìlú libana ìmà níyòrì tó rún fọyín fúnikóòrò wà ìmà lìyẹ̀lìbí tó àlẹ́yìn dínà hóm ayé fàyàkìlì tó àlẹ́yìn dínà hóm. wọ́n ní afáwa bí yìí àṣọbí wọn ní ìtumọ̀ ní pé ìtumí ń ta wọn láṣẹ ká máa pa ọmọ ìdí sì ni bóyá láti pa wọn rẹ ọfẹ pa wọn rẹ bóyá láti da ẹsìn nínú wọn lójú kí wọn tún ẹsìn yóò jẹ kàn bẹ. wọ́n sábà bọ̀ hàn dàpẹ̀ sí yìí. أن الشياطين خوفوهم لفترة في الحال أو في المستقبل ìdílé tí wọ́n fi ṣe káwọn yòókù fi ṣe nǹkan ìlẹ́sọ̀ọ́ ẹlẹ́sọ̀ọ́ wọ́n mú gbẹ́rù èsì gbà wọ́n nù òṣìṣẹ́ àtúnṣe ọjọ́ iwájú ìwọ tàwọn ìlọ́pàá tí wọ́n fi ń bu ọmọ mẹ́lẹ̀ láàyè. kama wasafa ta'ala wa naha an fi'lihi faqal. la taqtulu awladakum khashyata imlaq. nahnu narzuquhum wa iyyakum. ọlọ́ni ẹ má fọmọ yín níbẹ̀rù òsì ẹ mẹ́ta ọmọ àwa là ń pèjọ tèmi fáwọn ọmọ bẹ́ẹ̀ bí àtẹ̀yìn gan tẹ́ bí wọn àtẹ̀yìn tẹ́ bí wọn àtàwọn ọmọ tẹ́ bí ẹ̀ là ń pèjọ tèmi là ń fún níbẹ̀ ni kí lọ́wọ́ adé sẹ́lẹ̀ mẹ́ta fún yín tọ́kú lọ́bẹ̀ òun ni sọ́wọ́n sọ bẹ́ẹ̀ ni àyà á ní ayé òfin dágbé ayé òfin dágbé anídìí ara wa. wà á wà fún humule àárò sàkótálù libanẹ kọ́wọ́kọ̀lì àárò wọlùfọ́kìrì wọ̀zọ̀wád mi ń wéyìí kúfé. وقد استنى الله تعالى عليهم بقوله بارك الله فيكم اجعل لنا كتا انه ثالث نعم وقالوا هذه انعام وهرث حجز ọ̀nà mẹ́ta ni wọ́n pín ọ̀nà tí wọ́n gbà tàbí sí pípé nǹkan ọ̀nà kẹtàlá tẹ́ mẹ́nu bá ń bẹ̀ yìí. wọ́n ní ẹran yìí àwọn ẹran yìí àwọn arúgbìn yìí ṣíjú èèwọ̀ ni. àyè iná lè ṣe é وجاهليته المشوهة قسموا أنعامهم وزروعهم ثلاثة أقسام torí ẹbọ wọn jẹ mọlọmọlọrun àìmọ̀kan wọn tó burú gan wọn pín àwọn dábàá wọn pín àwọn dábàá tí rúbè sọ́nà mẹ́ta. أولا أنعام وأقوات ومناعة الانتفاع على أحد àwọn ẹran àwọn oúnjẹ wọn ní èrò lọ́dà ìwọ lọ́dà lẹ́tí àǹfààní pẹ̀lú kankan. wọ́n mú sọ́sọ́ tó lè máa bùjá sí ní wa òòsàn yìí. wọ́n ní òòsàn nìkan ló àwọn táwọn sì nìkan ló mú. wọ́n ikú di ẹ̀hìnjìrún ayé mọ̀tàjẹ́rọ̀ tó lè alẹ́ á láàtúntọ́ lè wẹ́rì yìí wọ́n ní àwọn nǹkan yìí di èèwọ̀ fẹ́lò ní àmọ́tòsà ọ̀dẹ̀ tó fún un. wọ́yẹ kúló láyé tó àmọ́ ilá mẹ́nu ṣá ayé láyé àkùlùmíníà ilá fọ́dàmúlẹ̀ àwùjọ́rì. ẹnìkan ò lè jẹ́ mọ́ ẹnìkan ò lè ṣàǹfààní mọ́ àfẹ́ntàn bá fẹ́ àwọn táṣìkẹ́ náà ni àwọn aṣáájú òṣà wọn. wọ́n rí jáàlù kúló nìṣá àwọn ọkùnrin ló lè jẹ ogun ò lè jẹ. wọ́dálíkà kọ́ọ̀lù sọ́ọ̀dìrò àǹtá àmìhìn mọ̀lẹ̀ kọ́ọ̀lì nínú ilé fújìláti wà lóko án. àmì ẹ̀sọ́ yẹn lọ́dọ̀ ara wọn náà. sáníyàn ẹlẹ́kẹ̀jì. àná ẹ̀mú nìkórè mọ̀tò zuhuru ha fàlà kúrì sábú wàlà yìí mọ̀lẹ̀ àlẹ́ ha wà ìyàlẹ̀ bàáhìr wà sàwà ìwọ̀lẹ̀ àwàbì. التي تقدم تقدم ذكرها وتفسيرها بصوت المائدة. ẹlẹ́ẹ̀kejì ní àwọn ẹranko tí ẹnìkan gbọ́dọ̀ gùn mọ́ ọ̀rọ̀ ẹ̀gbìn kan lé lórí ní ta ti sọ nínú sọ́ọ̀tù máyídà yẹn tọ́lọ̀ ti sọ yẹn so ọlọ́run ní ọ̀sán kankan de wọ́n ń rọra o ẹ̀yin ẹ̀fẹ́ rẹ̀ fara yín o ẹlẹ́kẹta. sábìtà àlẹ́ àmú láàyè kúrú ní sùmẹ́láyè àríyá ẹ̀ǹdẹ̀ dábẹ́ wà ìnà mà yẹ kúrú ní àríyá àtìmẹ́ àlẹ́ àfìlẹ́m wọlé ayé tẹ̀síwò nàbí yà hẹ́tà fìlẹ̀ hajj. àwọn pé ẹ̀gbọ́n ọ̀dà kọ́ lọ́n tí o kò sàlẹ̀ dà sí ẹnì kan tó wọ́n jẹ́ ń bẹ̀rù sàǹfààní àfi tí máa ran tí wọ́n bá pa lọ́jọ́ sí ni. وقد قسموا تلك القسمة مفترين على الله كاذبين عليه هو لم يشرعه لهم. gbogbo nǹkan tó ń bá ta ló wà ara wọn ni wọn kúrọ mọ lọrùn yẹn lọrùn wọn wọn yẹn. وما كان لهم أن يحللوا أو يحرموا شيئا لم يأذن الله به كما قال. gbogbo tí ọba alẹ́kẹ́ láwọ̀ sí lẹ́tọ̀ọ́ kí wọ́n ń ṣe lẹ́tọ̀ọ́ tí òṣèlú kan ti lé wọ̀ yìí ló wà ara wọn ni ọlọ́run yọ̀ǹda. قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أمين لكم أم على الله تفتحون إن رب يونس 59 ألم سيفه wa ẹ wa wa ne bẹ wa rí mi. àwọn àìsàn máa ń sọ wá wúlò kó n gbé lóṣù kan. nígbà tó ń bá àdìgbò láti kalẹ̀ fún inú ìjọ yìí. bàtà àìsàn ní ọ̀rọ̀ mẹ́rin wà hàlálà. ẹ̀ ń tìkan ní àràmà ẹ̀ ń tìkan ní àlàálà ẹ̀yìn. wọ́láwù sẹ́yìn sí ìmùjẹsẹ́ alẹ́bí lórí adé máa sọ yìí pé kọ̀mọ́lẹ́nu bí ká kà yìí ọ wà lóògùn nǹkan lọ bẹ́ẹ̀ táwọn èèyàn ń kúrọ́ mọ́lọ́hún tó wá rí bẹ́ẹ̀ ẹ̀yẹ́ àṣà kankan torí pé a fẹ́ ṣe àdúrà. ọba ti ń kírun tán. ọba ti ń kírun tán a fẹ́ ṣe àdúrà fún orílẹ̀-èdè àti fún ara wa náà kọ̀lẹ́sọ̀lá kó má jẹ́ kí wàhálà yìí kó má jẹ́ odi tí ó kàn kárí gbogbo orílẹ̀-èdè ọlọ́run ti bá ní kánlẹ̀ níparí pé ọba yìí máa ń gbọ́ àdúrà ẹ yára ọ̀ka ìtàn yìí. روي عن رجلا من أصحاب النبي صلى الله عليه وسلم كان لا يزال مكتما بين يدي رسول الله صلى الله عليه وسلم wọ́n yàrá kò ní ká ń bẹ láyé ànábì kì í yẹ kì í yò ìfẹ́ فقال له ما لك تكون محزونا àníbi wá bíjọ́ kàpé á ah, arákùnrin kí ló dé tí ọmọ abanújẹ́ báyìí pa. Faqala ya Rasulallah inni adnabtu dhanban fil jahiliyyah fa akhafu an la yaghfirahu Allahu li wa in aslamtu. ẹni ní òun dáhùn kẹ́ńdà ìmọ̀ kan òun wá ń bẹ̀rù pé bóyá ẹ̀rọ mi forí jìn ó dàbí ìgbà fúnà ń lọ. Faqala lahu akhbirni an arábìnrin yẹn mẹ̀fẹ̀ náà. faqala ya Rasulullah inni kuntu min alladhina yaqtuluna banati fawulidat li bi fatashaffa'tu fatashaffa'at ilayya imra'ati an atrukaha ẹni ní ọ̀rọ̀ náà rẹ̀ wọ̀ ìjẹ́ ọlọ́run ó lóun bẹ nínú àwọn èèyàn tí wọ́n pa ọmọbìnrin láyé ìgbà ni yóò pa ní bá bí ọmọbìnrin kan fún mi ìgbà bí a ìyá rẹ̀ ayé rẹ̀ gbá ti hà ọmọ yìí lọ ìgbàgbọ́ kò sí ọmọbẹ òṣèbìnrin kan láyé tó lè gbé kìkì tó lè wú ẹrú oṣù mẹ́sàn-án yóò wá bí kalẹ̀ tán tí ó gbà tó ń lọ bí àwọn obìnrin jẹ́ nàgbà ká mú kò ní abẹ́ ṣe yàrá wa ń bàbá rẹ̀ kó dákun. ọ̀dọ̀ máa pa mọ́tò pa ilé ìdàkùn. Fàtàràtìwà ẹ̀ka ẹ̀dẹ̀rọ̀tìwà ajọ̀rọ̀tìwà sọ̀rọ̀ tìmí ni ajumani nìta. Ló ń bá fọmọbìnrin yìí lẹ̀. nígbà tí àyè ti bẹ̀rẹ̀ ń títí ọmọbìnrin bí dàgbà wàá dìrà kátí wàá dọ̀rọ̀ kátí ó wà ní obìnrin ó pé oúnjẹ bá yẹn bí tán sábẹ́ fún yẹn ládọ̀ pé oúnjẹ ti débi tébù omi ìwúwẹ́ ti wà ń bẹ̀ ìtayé ti wà ń bẹ̀ gbogbo ntẹ́ni ti wà ń bẹ̀ ìtẹ́ni ti pé kò rí adraka àtọ̀ àrùn. adraka tọ̀ àrùn. obìnrin wa pé ọmọbìnrin pé wàzọ́rọ́ tí mi ní ajumọ̀ nìsa ìwà fàyìn lóbìnrin kan. fàkọ̀tàbù ẹ̀ làwọn tí wọ́n fẹ́ bá dé. fàdákọ́lá sí ni alẹ́hìnníyá alẹ́hàmíyá wọ́lámi yàtọ̀mí lè kọ́ ibi alẹ́gbẹ̀sọ̀wíjà àwọn àtúrúkà ìlẹ̀fẹ́ ìtìkẹ́rọ ìfẹ́wò. ni wọ́n máa ń mú jẹ́ o. hàníyà ìgbóná ìgbónára òbí. ìgbónára òbí àìmọ̀ kan tí máa ń bẹ̀rẹ̀ àwọn ẹ̀dá kan tí a fi máa ń ṣiṣẹ́ ìgbónára òbí nǹkan máa pa ẹ̀dá ẹgbẹ́ ẹni ní tí ò nítorí ẹni ẹ̀ka ọ̀pá àyà ẹ̀ka ní ẹ̀ka níta náà lẹ ẹ̀dẹ̀ kan sọ̀jà lẹ̀ ẹ̀dá ń pa ẹ̀dá ẹgbẹ́ yín ní pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nù rántí yín nìyẹn bí ìran yín ẹ̀yìn jà fún ẹ̀yìn ẹ̀yìn jà fún ẹ̀yà yín àmì ìyá wọn ń pè é lọ́ba gbé lọ́kàn wọn bá tù ú sílẹ̀ pé kò ń fi ọmọ yìí lọ́kọ àbí kò ń fi lẹ́nu lébọ́ máa wà ní ilé pé wọ́n á fi lọ́kọ ká náà wọ́n bẹ̀rẹ̀ ń bẹ́ ń ọkọ àbí kò ní ìfẹ́ náà nígbà pé wọ́n bẹ̀rẹ̀ ń bẹ́ ń pé wọ́n jẹ́ olùbákú wàhálà. fọkúlì ìlímọ̀rọ̀ à inni uridu an adhaba ila qabilati kadha wa kadha fi ziyarati aqrabai fa bu'athi'a ìdí mọ́tò fúnyàwó òun yọ ọmọ ìjọ kan yìí pé òun fẹ́ lọ kí àwọn àdílé kan báyìí báyìí báyìí àwọn fẹ́ lọ kàn sí mi nínú àwọn ẹbí òun bọ́ọ̀n dẹ́sì ọmọ yìí àwọn jọ ń lọ kí wọn ni. fàṣúrọ̀ tí bìbáàlì ka wọ́n ṣe ìjànà tí a bí tìyàbí wà lórí. ẹ máa gbọ́ jàmá ọlọ́mọ fi òfin sí wọn gbà kankan. ẹ sàmì jàmá. àmín ìdílé òkùnà ìṣèwà ẹni bá sílẹ̀kọ̀ ẹ̀yìn ẹ̀jì ẹ̀fọ́ ọ̀tọ̀ kò dìde. gbogbo ẹni tó ń bẹ̀rẹ̀ pé ọ̀rẹ́ dàpọ̀ ẹja ràn wọ́n lọ́wọ́ kápọ̀ kan lára tó lajú o. gbogbo wọn ò fò náà ìṣèwà ọlọ́run. àmọ́ nígbà míì tí èbò bá ṣe wọ́n wájú tó dá wọn ṣe a máa ṣe é tètè gbà sẹ́mi òfò sí kí kókò sí wọn mọ́tò lọ. Ọlọ́run mọ́tò kẹ̀kẹ́ sí wọn mọ́tò. Àmọ́tò àmọ́ sí wọn mọ́tò gbà ní. wọ́n fẹ́ gbé ọkọ̀ yẹn lọ ọkọ̀ tuntun tó ṣẹlá wọ́n sì gbé lọ òfò ni. àmọ́ owó míì kó tó ra ọkọ̀ míì kágbètò mọ́kọ̀ lọ. Òfófó mẹ́fò òfófó ní mẹ́fò nìyẹn. Ọlọ́gba ten million lákàntì. Ó ti fẹ́ yẹ ọkọ̀. Ó wá gba ọkọ̀ tó tó tó lọ abẹ́ni tí wọ́n báyàwó ẹ̀ ètò ńlá ni fún ọkọ ìyàwó àmọ́ wọ́n fẹ́ kókò sí mọ́ òfò tó ṣe é wọ́n kọ́kọ́ wá báyàwó rẹ̀ lòdójú ẹ̀ kó tó báyàwó òfò sí mọ́fò nìyẹn nígbà tí a kàn bí ọlọ́mọ. àmín àmín. ó ní òfẹ́ lọ mú ọmọ yìí kí àwọn èèyàn ń kan lẹ́yìn ibi kí ara ẹ̀ bó ń dírẹ́sì fún. ìyá wa wọ sọ fún ó wá sí lọ́sọ̀ inú ìyá dùn pé àtúndì fẹ́ràn ọmọbìnrin débi ohun tó mú jáde tó fẹ́ di tí a bú sí. èyí tí ọ̀pá ọmọ rẹ̀ náà wọn ò lè máa ọmọbìnrin wa dé bẹ́ẹ̀ ju kọ́ ayélujáyé ni ní ìyá dùn pé a ah, àtẹ́tẹ́ tó ń bẹ̀ ọ́ àti tiẹ̀ gbọ́dílẹ̀ tó ń gẹ́sì kọ́mọ yìí ó sọ wọn bí o ó wà mú jáde kọ̀mọ̀kútù bẹ́ẹ̀ tó mú fòmù. wà á kọ́ra ti àlàyé àlùmọ̀wá sísọ bí alẹ́ àhúnà ha wọ́n bá dẹ́sì fún pẹ̀lú aṣọ ọgbọ́nù débu ẹ̀ ó wà sí lọ́wọ́ ó wà sí létí ọwọ́ àpè ọkọ̀ kalẹ̀ yìí pé lẹ́ńdọ̀ yìí ṣètò ní sọmọ yìí. ẹ̀fúniládéhùn. ẹ̀fúniládéhùn aráàlú fún. omi àhà òun ní jàǹbá rẹ̀. olùyọ̀ǹda rẹ̀ fún ọ̀pá. jàǹbá tó gbé oṣù mẹ́jọ ṣe wa. amina amina. mẹ́jọ gbẹdú ilé ṣe wa. amina. mẹ́jọ gbẹ̀yìn ẹ̀dùnú ṣe wa. amina. gbẹdú yẹn òfò. amina. olórí olórí nkúlá dé nǹkan kan ní ṣe. sọ̀rọ̀ tó bí a ìlàrọ̀ àti bẹ́ẹ̀rẹ̀. lọ́ba mo máa jáde lé ń bọ̀ dẹ́yìn ìlú tán ó bá mú lọ bí kànga kan tó pé ó fẹ́ dìdọ́ òun tiẹ̀. ọ̀nà kọ́rin tún ti bí irun ó náà ní sọ́ọ́ olóńgbà yọjú wo gàgà yìí. Fapọ́tì fapọ́tì na fìlìjàríyá tó àní orí ìtù àní olùkíyà fìlìfì. A ọmọbìnrin bá gbé jáde pé a a dákù. Ẹ ṣe wo gàgà fún mọ́ ẹ̀rọ àmúlọ́dọ̀ mú. Ṣé ìfẹ́ sọ̀n sínú gàgà yìí o? Fọlìfẹ̀sàmẹ́sìnì. Wọ́n ti máa ń fẹ̀jẹ̀ alábísẹ́sì wọ́n tó kúrú ìbátìmọ́ lágbẹ́. Máa ń pariwo kò lẹ́yìn gẹ́gẹ́ rẹ̀ lọ́mọ. ìtúrí bàdìmá bàdìmá ìtúrí bàǹtẹ̀ fún àìtúrí àìtúrí kìlọ̀ màá kìlọ̀ bẹ́ẹ̀ ṣe kìlọ̀ bẹ́ẹ̀ ṣe kìlọ̀ ẹ̀ ṣe. àìsùrí náà ṣe fún alábì sọ̀rọ̀ ṣe mùtù ha. kìlọ̀ bẹ́ẹ̀ kìlọ̀ pẹ̀lú mi onífọ̀ àìmùtù ha àlànà rẹ̀ bá gbé òun ọmọ tó bí lónìí yá o àmì ìbájú kí òun. dúpin náà lórí tutìlì bí padà kan láti àlẹ́ yẹlẹ sàmì yà. o sì yàn kí wọn náà kàn dá ah. kẹtẹ ìkí nǹkan tó tó sí bẹ́ẹ̀ àwọn ibú ara àwọn tó pọ̀ níbi ó tún pẹ́ ó tún yẹra àwọn tòmọ̀lìkọ̀ sábà ti nì wọ̀jà alàtẹ̀kùn. ọmọ ẹ̀ tún sì máa ń ó ti sọ pé yàrá pàṣẹ ìyá àtijọ́ yẹ yàrá pàṣẹ ìjọ pé yàrá àwọn pé yàrá pàṣẹ ìjọ kanú nìyẹn. máa mi o máa mi o ti yóò parí ẹ̀ níṣẹ́ lábáwá tí wọ́n nìyẹn yàrá pàṣẹ. àmọ́ àtijọ́ yẹ abẹ́rẹ́ mẹ́ta omi à mọ̀ ní màgbà àdéhùn lọ́wọ́ rẹ̀ àmọ́nàmọ́ni lọ́dọ̀ lọ́dọ̀ màmá mi fún ọ. ọjà alùpùpùmọ́nà tani àwùjọ fìlìpì ín wọ́n àwùjọ ìrẹ́yà káàrẹ̀ hàmà. wọ́n bá wo gàgà òun wọ́n máa yìí tẹ́ wọ́n máa yìí àná ògbé báwo gàgà àbíyà ògbé báwo tẹ́ wọ́n máa yìí àná ògbé bẹ́ẹ̀ àná ọmọ àwọn tó máa tó máa tó ń kọ́ gàgà pẹ̀lú bẹ̀tọ̀ èsì ti dé ọlọ́mọdé àbọ̀wọ́ àtàwà àtàyàwà àtàwọn ọmọdé àbọ̀wọ́ làám ẹ̀fẹ́ ọ̀gọ̀lábà ní ṣèṣán jẹ̀túwálé rábòrí o. fa àkàtù ha wà àlẹ́kọ́ ìtù ha fìlìpì mọ̀nkú sẹ́tẹ̀n. mo ń bá di ọmọ yìí sí kàgà mọ̀nkú sàtà ọmọ yìí kámọ̀ ọ̀hún ọ̀kámọ̀ ọ̀hún wàgbàgbàgbàgbà la mú tìlù tìlù gàgà. subhanallah. wọ́n yọ fún mi. wọ́n ti náà di filipiri yẹ abati kọ́wájà yóò kàkà tó wá fún bàá mi á ẹ ti ju mi síbẹ̀ náà. kọ́sálítánì. kọ́sá ẹ ti pa mí ẹ ti pa mí. kọ́sálítánì. subhanallah. Ọmọ kásìwò ọwọ́ ń gbọ́dọ̀ ọmọ tí ń pariwo oró ń bẹ̀. wọ́n lè lọ mọ́ olùwà ló sí òun fún gbogbo èèmọ̀ fọ́rọ́jà wá padà lọ lé. fàbákà rasulullah sallallahu alaihi wasallam wa ashabuhu wa qala. ànábì náà gbọ́ ẹkùn àbíkí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà gbọ́ ẹkùn. kọ́ọ̀lì àní ìwà ni. láwọn omeritu àníkò àti bàáda bí máa fọ́ àlàfilìjà ìlíyà àbọ̀bùtùtà. anábì mi ti wájà sí pé wọ́n pa mí láṣẹ kí n máa jẹ nìkan yà lẹ́yìn tó ti tú bá. nítorí tí wàá pé ń bá ìmọ̀ kan fẹ́ pé bá ti lágbára rẹ̀ ni máa jẹ òun yà. ti tó báyìí. ọ̀yẹ̀ kọ́ jẹ jẹ ìyà ṣùgbọ́n ti gba Islam. ṣùgbọ́n àdìsí yẹn ó ní àdìsí dọ̀yìn fún mi. ọkọlẹ gbà pé àdìsí dọ̀yìn fún mi. bàbá wa kùtù bì ní wọn gbà wá ní tẹ̀síìrì wọn. nígbà tá a kà ní tẹ̀síìrì eléyìí a tún wá tọpa ẹ̀dẹ́ ní kùtù bì náà. èyí yọ sẹ́ni tìyàn lẹ́mìí díẹ̀ lẹ́mìí díẹ̀ sọ ṣùgbọ́n tí ọba ṣẹlẹ̀ ńjọ́ náà mẹ́wàá rẹ̀ ń ṣẹlẹ̀ sí i o mẹ́wàá rẹ̀ alùdágbélẹ̀ o ọlọ́run mọ́tà làwà o ní ìparí. ní àná ní àná lẹ́mẹ̀ẹ́ tí wàá ti parí akéde nínú wáàsí gbé kẹ̀nà ó sì jàmá. àbálá wọn kéde pé peter máa na wọ́n sí jàmá nínú wáàsí. ní ọ̀nà kan tó lọ ń tún ṣe lọ́rùn lásìkò. lọ́nà kan tó tó rọrùn bí ká fọwọ́ sátorí kóòrù síra wa. ọlọ́run sì wá ní kí àwọn ẹ̀rọ káwọn owó rẹ̀ wá wọlé lánàá ká tó kúrò ní. àkókò òfìlà ni ti ń fa alákọ̀ ìtawọ̀ èèyàn ń gbé bẹ̀ ṣe ránṣẹ́. wọ́n wọ́n rí àwọn èèyàn ṣe dáadáa. púpọ̀. wọ́n yàn dáadáa púpọ̀. wọ́n kọ́lọ̀ ní nǹkan dáadáa. jíjẹ́jẹ́. jíjẹ́jẹ́. ọlọ́ba ni fi ti kú kú lọ fún yín. wọ́n ní sí táwọn wọlé lánàá làwọn rí àlá làwọn ni wọ́n sọlé yìí ní tuntun. lánàá tó bá àtàwọn àtẹjúdá fún ọkọ ọlọ́run. ní àná ká tó kò mí. lánàá ká tó kò mí. wọn ní ẹgbẹ́ olóògùn wa bá wọn. ẹgbẹ́ olóògùn wa bá wọn. ẹ̀yà kan já farabalẹ̀ ọ̀rọ̀ ìkàn wa o. wọ́n fọ ní ọ̀ndẹ̀ náírà. ó fọ àwọn ní múlí ọ̀ndẹ̀ náírà. eré tó ń lé dùnú. ìtò kápá ni. wọ́n sọ fún mi nígbà tí ń sọ̀rọ̀ làǹdí báyìí. wọ́n sọ wà ń sọ̀rọ̀ ń bẹ̀ lánàá. nígbàdọ̀ bá ń kẹ́rù náà. bàbá ní kọ́lọ̀ ń kẹ́rù náà. nítorí náà. nítorí náà. níjọ́ tí àwọn ẹlẹ́gbẹ̀rún gbé lẹ̀. táwọn ẹlẹ́gbẹ̀rún gbé sí wọ́n lẹ̀ eléyìí kan náà ti tiẹ̀ wá. ẹlẹ́yọ̀ kan ló náà fi tẹ́lẹ̀. àwọn èèyàn bẹ̀rẹ̀ fún lẹ́rìn. àwọn kan lọ́rìn yìí. sílè lẹ́rìn sílè lẹ́rìn wá ni wọ́n ń yíyan ní àwọn àwọn èèyàn ń gbé ń gbé títà. ẹgbẹ̀rún dínlẹ́rù dínlẹ́rù lásán. wọ́n ń gbé kalẹ̀. wọ́n ń kólẹ̀. nínú àwọn sílè yọ mẹ́rin. sílè mẹ́rin lé wa kó wa. kólẹ̀ nígbà dẹ̀rin. nígbà dẹ̀rin. ayé àdẹ́kù ọ̀sán ọ̀sán tó ní. aláyà àpèlé ẹ̀sọ̀ kan ẹ̀lẹ́yà tẹ́lẹ̀. ọlọ́run ni mo gbà á wò. ọlọ́run ni mo tó fún mi gómìnà kan náà ń tó omi nìyẹn. gómìnà kan ń tó omi nìyẹn. ọlọ́run sì gbà lọ́gbà. ọlọ́run bá o. ọlọ́run fi ìtọ́jú gíga ẹni wà mílíọ̀nù lọ́gbà sí. ìdílé wọn lọ́wọ́ gbà sí torí tó omi nìyẹn. ẹ bá fi hundred thousand sílẹ̀. ẹni kan fún hundred thousand naira. àmọ́ nbẹ ní kòkó fún one million sílẹ̀. ṣé ó pápá púpọ̀ ní one million. ó tara ẹ̀ ní. ó tara ẹ̀ ní o. àmì ìgbà fún one naira alẹ̀. ẹgbẹ́ fún one naira alẹ̀. tó nínú yẹn. tó nínú. wàlẹ́ kò tara ẹ̀ kò tara ẹ̀ jama. ìjọ ìtẹ tẹ tẹ jáde tọ́lọ́ náà. ìjọba àwọn tọ́lọ́ náà. àtẹnudẹ́ tún máa dá. àtẹnudẹ́ tún máa dá sí. ọlọ́mọdé ti dáadáa fún iṣẹ́. ọlọ́mọdé ti máa ṣe. ọlọ́mọ pè yín rèé. ẹ̀yin ọ̀dáwọ̀ ọmọ yìí sì. ẹ̀yin ọ̀dáwọ̀ ọmọ yìí báyìí. ọlọ́dáwọ̀ ọmọ yìí. ọlọ́run jẹ́ ara tí ọlọ́run ọbẹ̀ òfin fún náà yìí tóbi yẹ̀ wá. nípa tí wọ́n yìí. wọ́n dájẹ́ kùnbó yìí ní tara. pé a ẹ̀yin àwọn àwọn rèé. àwọn tẹ́kọ́lọ̀ ní kan láàyè yìí àtọ́lọ́ mú ntọ́pọ̀. àtọ́ mú ntọ́pọ̀ jama. àmọ́ ntọ́lọ́ mú njọ́nà. ntọ́ mú njọ́nà o. wọ́n lẹ́tà padà mọ́. lẹ́tà padà wà mọ́. nígbà tí tí ń gbé nǹkan ńlá ńlá. tí ń gbé nǹkan ńlá ṣe àtẹ́sàn o. tó yẹ kó njọ́nà lọ́hùn. njọ́nà lọ́hùn. káńtàdúrà yìí. káńtàdúrà yìí ló ṣe mọ́. ó ní kó lọ́ọ̀ ṣe mọ́. ọ̀rọ̀ kan ló jókòó sí bẹ̀. ọ̀rọ̀ kan ló jókòó sí bẹ̀. ń dàná. tọ́lọ̀ mú. tàmọ́ mọ́tà ìrànyà. mọ́tà ìrànyà. ilé kíkọ́ fún yẹn. ilé kíkọ́ fún yẹn. tàmọ́tò. tìràmọ́tò. ó kalẹ̀. ó kalẹ̀ àti òkè yìí ẹ̀yin ọlọ́run mú. ẹ̀yin ọlọ́run mú ni. ọlọ́run já wọ́n tẹ́ iná náà níta. ẹ̀yin náà já ọlọ́run já mọ̀ ni. ọlọ́run já mọ̀ ní sí dáadáa padà. a mọ̀ bàbá mi á padà mọ̀ yín o. a padà mọ̀ yín. a mọ̀ yín. jẹ́jẹ́ àkọ́kọ́ yìí. jẹ́jẹ́ sàrà àkọ́kọ́ yìí. ẹ já wọ̀ ọ́ mọ̀. ẹ wọ̀ ọ́ mọ̀. ti mọ̀. ọlọ́run ti mọ̀. a padà mọ̀ gbàdúrà o. Lórí Nàìjíríà lọ sí Sálámọ̀tán báyìí, làbẹ́ ọ̀pọ̀ náà o. Kílẹ̀sì ah, yìí ìtọ́jú ọmọ. ọ̀rọ̀ nípa àtọ́jú ọmọ àwọn èèyàn yẹn béèrè fún. àwọn èèyàn ti pẹ́ àwọn èèyàn béèrè fún ni wàhálà ti ti pẹ́. àwọn èèyàn bá tún lè kà á. àwọn èèyàn bá tún lè kà á. a bẹ ń ṣe pípẹ́ lọ sí wa. wọ́n ní káni yẹn ṣe jáde wá. kò sí wa dá wọn lóhùn. ìdá wọn lóhùn. wọn á sọ fún alánà. ló bá bá dájú pé olùkọ́ ìgbà àkókò tó ṣe. olùkọ́ ìgbà àkókò tó ṣe ni. àwa ni olè ṣe. olè ṣe jáde. ló ti sè